ten minutes báyìí àrí aláyẹn ò bọ́lẹ̀ kò jáde kó nu tó wà yẹn. <laughs> ẹ má worry in the next five minutes ó máa kọjá do not miss that target. trust me now i trust you so. anyway i trust you i know you know what to do. Yeah, yeah, yeah. ọmọ náà pẹ̀lú ẹkú. wọ́n kọ́ lára yóò tí ò ṣe tó. kókó lára yóò tí ò hàn sẹ́nu kan. wà á fẹ́ ní bẹ́ẹ̀ kó. wà á fẹ́ ní bẹ́ẹ̀ kó o. Hey, hey, hey, hey ṣe ayọ̀ kò ṣe é. job guys ẹ ṣiṣẹ́ yẹn ó tẹ́ mi lọ́rùn I am happy with you but iṣẹ́ ṣe pọ̀ ńlẹ̀ o yes yeah. Mm. Oh. <laughs> ah! Mm. Yeah, good boy, brother. <laughs> Ó jẹ́ training Dada. Wọ́n ní tí ewé bá pẹ́ lára ọṣẹ, ó máa ń di ọṣẹ. Ewé eléyìí, ó ti di ọṣẹ. Eh, eh, because eh, ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlẹ̀ kan ní pé ojú báyìí ni alákọ̀ọ́fẹ́ ṣọ́ọ̀rì ṣe understand tọ́wọ́ ìjọba sọ sí pé ó ti jọ ṣẹ láti pé ara wa náà ni ṣe ara sàn kò sí wàhálà mo kọ pé bí a ní nǹkan sọ ma pé n tá à ń ṣe kò bá wa ṣe kò hmm. bá wa gbé kò bá wa ṣà wọn lè má jẹ ní nǹkan sọ ma rẹ tọ́wọ́ ìjọba sọ sí ìṣúlẹ̀ bọ́ọ̀sì parí ọ̀rọ̀ wọ́n ní o ti pẹ́ lára wa tètè bá lè ti pẹ́ lára o ṣe ó máa dọ̀ṣẹ̀ hmm. kò sí problem. ẹ òótọ́ lẹ sọ torí a ò mẹ́ni nínú ẹni àdẹ̀mọ̀ èèyàn nú èèyàn ìfúra dẹ lógun àgbà. ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ló sọ ni ó ti sọ̀rọ̀. ṣé wàá honest job iṣẹ́ tó yí ni iṣẹ́ ọpọlọ ni guys no failure no failure. boss ẹ mọ ohun tẹ nínú àwọn ọkà bí wọn tiẹ̀ sílẹ̀ kò burú ojú bí tiẹ̀ bí jọgbọn akékèké bí tiẹ̀ ó bí yọ ẹ mọ ohun tẹ bí. Hmm. iṣẹ́ wa lélẹ̀ ọ̀nà wa ni níta ń jẹ́ lélẹ̀ any day any time ẹ já wa tán ẹ ká wa mọ̀ a lè bójú a lè fọkọ̀ láì jẹ́ forever. ọmọ hmm. ẹni tẹ́ ẹ tó bá ṣe jẹ́ I'll get in touch. Mm. Mm-hmm. hmm <laughs> Everybody show my ẹ order ẹ control everybody show ẹ ṣe fàájì ẹ mú bá àgbẹ̀ ẹ jẹun tó bá wù yín ẹ mú everything <laughs> inú mi ń madame ẹ kú ara fẹ́ra ọlọ́gbọ̀n ní ohun tí a wá fún lónìí yìí ẹ rí wípé nígbà tí incident yẹn ṣẹlẹ̀ bí ìjẹta sànà àwa náà ò lè wá torí ṣọ́ọ̀kì yẹn àmọ́ tí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín rèé máa ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ gangan gangan kó tó di wípé àwọn tí wọ́n pa ṣìfù nínú fíìmù ni mo ti máa ń rí nǹkan tó ṣẹlẹ̀ ni nígbà tọkọ mi ń látòde ni la drive wọlé gate man ló ṣílẹ̀kùn fún wa mo rò pé bí gate man ṣe fẹ́ tilẹ̀kùn padà ni àwọn ọmọkùnrin yẹn wọlé àfi bíi pé ọkọ mi gbọmọdé wọn pa wọn ò níṣẹ́ mi wọn ò fọwọ́ kàn èmi àti ẹ̀ kódà owó wà nínú mọ́tò ọkọ mi tí a ṣẹ̀ṣẹ̀ gbà tó dẹ̀ pọ̀ gan tí wọn ò dẹ̀ fọwọ́ kàn ó túmọ̀ sí pé ohun gbọ̀ngàn ló target wa. arákùnrin tó dúró ní gate man yín mr man. sá. àwọn tí wọ́n pa ṣìfù yẹn báwo ló yẹ jẹ́ sí ẹ. Ah, ara wọn ò kan sí mi o mo wà ní géètì ni wọn ọmọ mi fẹ́ wọlé so bí wọ́n ṣe fẹ́ wọlé dẹ̀ ni mo ṣí géètì fún wọn bọ́n ṣe wọlé báyìí a fi gbà á lójú mi bọ́n dẹ̀ ṣe gbà á lójú mi mo rí bọ́ tún padà lọ ṣe nǹkan tó ṣe fún dáàdì ẹ̀ so mi ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀ o. are you sure? yes. okay no problem um, ẹ má bínú ma the last question nígbà tí chief wà láyé ẹ jọ jẹ́ ẹ ṣàkíyèsí wípé bóyá chief ní misunderstanding pẹ̀lú ẹnìkan tàbí bóyá wọ́n lè jọ pa business pọ̀ pẹ̀lú bóyá ọ̀rẹ́ ni àbí ẹbí àbí ẹnikẹ́ni. Hmm, ọkọ mi jẹ́jẹ́ lọmọ ìkó ọkọ mi máa ń lọ kò ń báyàn jà kò ń báyàn dá business pọ̀ ó máa ń ṣe business fúnra rẹ̀ ni kò ní wàhálà ó dà kò burú mà it's okay um, ẹ kú ìjókòó mà ẹ̀ǹlẹ́ mà ẹ kú ìtọ́jú wọn ẹ kú àdúrótì mo kàn fẹ́ rọ̀ yín náà ní wípé kẹjọ kẹtúbọ̀ dúró tì wọ́n dáadáa ọlọ́ba ò ní jẹ́ ká rí rẹ̀ mọ́ but ma with due respect um, gate man yìí máa tẹ̀lé wa dé station wa. Eh, station ọ̀sà. sí nǹkan kan wọn kò fẹ́ bí ìrọ̀rùn lọ́wọ́ ẹ̀ ni sí nǹkan kan. Mami mo ṣí géètì fún ẹ lọ ẹ má dàda yín láàmú nǹkan bá ti bèrè tàbẹ́ bèrè lọ́wọ́ yín. Mú wá sílẹ̀ Ẹ jẹ́ ká lọ. Ah, ẹ pẹ̀lẹ́ ma mú ẹ mm. ṣe gbọmọ all right. Mm. Túndé wọ́n ṣe ń gé ẹ lọ́wọ́ ló ń bọ̀ nǹka kí ni problem ẹ náà kí ni wà pálapàla tó ń wù yìí náà àbí gbogbo nǹkan tó ń ṣe kọ́ ló ń sọ fún mi ni. sà ṣé gbogbo nǹkan tó ń sọ ẹ kò rí bẹ́ẹ̀ sà irọ́ náà ń pamọ́ mi sà. a ṣe mo rí i pé irọ́ ló ń pamọ́ ẹ mo ń hàn lára ẹ̀ gan láti bí irun orí ẹ̀ tí mo tó mú irun tó dín ṣọmọlúwàbí kan ń dínrun ni. ṣé mi ṣe rú ẹ̀ fi nílé ayé mi you are very stupid má dáwọ́ lọ́wọ́ rẹ̀ ni mo sọ fún yín o. bàbá kúlé kọ́ mo ní tàbá kúlé kọ́ wàá gbọ́ owó ẹ̀ náà. màdá ibiṣẹ́ ni mo ti ń bọ̀. mo mọ̀ pé ibiṣẹ́ náà ló máa parọ́ mọ́ ibi iṣẹ́ ló ti ń bọ̀ on time yìí ṣé mi ò máa go tó ń close ni. a ní emergency níbi iṣẹ́ wa ni. Ah, a ní emergency ok kọ́tí ò wá sọ fún ẹ wípé kò gbé fóònù ẹ kó pe ọkọ tó fi sílé dáhùn nítorí pé òkà mi kún gẹ́gẹ́ bí ọkọ ò rí bíbí ọkọ so o tiẹ̀ bọ́bà o dé láago mẹ́wàá o dé láago mọ́kànlá o kò kùn ẹ́. màjà kò rí bẹ́ẹ̀ ṣe rẹ o. báwo ló ṣe wá rí jọ. ok i'm sorry. sorry for yourself let me tell you something gbogbo nonsense tó ń bá bọ̀ yìí <laughs> i'm telling you wàá regret ẹ o wàá regret ẹ torí mò ń pọn ẹlẹ́mọ̀ ń ṣẹ́ bí ìyàwó màá bẹ̀rẹ̀ sí ní treat ẹ bí ẹran màá bẹ̀rẹ̀ sí ní treat bí ajá bí ọmọ ọ̀dọ̀ yes because i don't trust you anymore. i said i'm sorry. be sorry for yourself. ẹ̀gbọ́n mi ìyàwó mi náà lè bá sọ̀rọ̀ bí ọmọ ọ̀dọ̀ mo lè fọ etí ẹ̀ kí ló pọ̀ ẹ̀ ṣùgbọ́n jùlọ ẹ̀ àwọn àlọ́ mi ní káṣíwájú àwọn sẹ́yìn ló ń ṣe ẹ̀ bá ti mi jáde jọ. ẹ má bínú sà. má fi lọ́bí dá sí abojúkun lẹ́gbẹ̀ẹ́ etí irú ẹ̀ dá sọ̀rọ̀ fámìlì mi. well um, mo kí yín ẹ kú àṣẹyìndẹ ti chief ọdún ajínà síra àmì orí àtẹlẹkùn lágbára Ọlọ́run ọba. Um, nínú àlàyé tí ẹ ṣe fún mi ẹ ń jẹ́ kó yé mi wípé ẹ̀yin méjì yìí péré lẹ́ ń chief ṣiṣẹ́. Oh. I'm the manager. She's the secretary. Oh. Okay. Okay. Um, it's okay. go share. Yes. Ẹ kúṣẹ́. Um, nǹkan kan ni mo fẹ́ sọ. Mo dẹ̀ nígbàgbọ́ wípé àlàyé mi yẹn ó máa yé yín dáadáa. Nígbà tó ti jẹ́ wípé ẹ̀yin méjèèjì lẹ́yìn ṣiṣẹ́ pẹ̀lú chief ní ọ́fíìsì ń bí. I am very sure wípé kò sí nǹkan tó máa lọ nílé iṣẹ́ yìí tí ẹ ò ní mọ̀ nípa ẹ̀. Àbí? ok now ìbéèrè mi rèé ẹ jọ kó tó di pé ṣìfù jáde láyé ǹjẹ́ ẹ ṣàkíyèsí wípé bóyá ṣìfù àti èèyàn kan jọ ní gbọ́nmi sí omi ò tó ń sọ̀rọ̀ nípa pé bóyá misunderstanding láàrin òun àti anybody tàbí bóyá àwọn àti èèyàn kan bóyá ọ̀rẹ́ ẹbí ará àbójúlùmọ̀ bóyá wọ́n dìjọ pa business pọ̀ tàbí bóyá kátiẹ̀ sọ wípé issue kan wà láàrin chief àti any other person tíru wa yóò mọ̀ ṣùgbọ́n tí ẹ̀yin mọ̀ dáadáa ìyẹn ni mo kàn fẹ́ kẹ́ ṣàlàyé fún èmi so that a lè help investigation tí à ń ṣe a lè jẹ́ kó yá kíákíá. not at all. manager ẹ ti gbàgbé ọ̀rẹ́ ọ̀gá tó wá síbí báyìí lọ́jọ́ yẹn tí wọ́n ń oh. lérí mọ́ ọ̀gá. oh god bless you. Uh, officer it is true yes issue yẹn ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. ṣẹlẹ̀ mo expect tí mi ò rówó yẹn ní àkáǹtì mi owó business tá a ṣe gbẹ̀yìn yìí ní nínú àkáǹtì mi náà àwọn pípọ̀ yóò dẹ̀ ń pẹ́ báyẹn. mo ń jẹ́ kó o understand pé tán bá ti send owó yìí tó ti wọnú àkáǹtì o á jẹ́ kí everybody rí owó ẹ̀ náà. ọ̀hún ti san kí ni ó dẹ̀ tún sọ pé wọ́n ti san mo mọ̀ pé àwọn púpọ̀ yóò ń jẹ́wọ́ náà. ó rí bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí nìyẹn. ó rí bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí. of course ó rí bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí. yes. lẹ́ni eléni mo fẹ́ rówó ẹ nínú àkáǹtì mi otherwise ah. ilé agàjù ẹ fún kí ni. ilẹ̀ máa ga jù ẹ lọ. ogun ló fẹ́ fi. mi ò fowó báyàn ṣeré o. no no no no you can't do that. this is my business. you can't do that. tó bá jẹ́ pé o fẹ́ yálò ni wàá sọ fún mi pé o fẹ́ yálò. yakin nílò yakin nílò. why you talking like this. yakin nílò kí ni mo fẹ́ yálò. owó ni. ya owó lò. yes. o o o ya owó lò owó kí ni. mo ń sọ fún ẹ pé lẹ́ni lẹ́ni ìkílẹ̀ tó ṣú tí n bá ti rí inú àkáǹtì mi ilẹ̀ máa lanu ó máa gbé ẹ̀mí. that's all pẹ́ máa sọ fún ẹ nìyẹn. let us wait and see let us wait and see. okay. Ah, irú àwọn èèyàn wo lélẹ̀ look at him. ó dúró ni rédíò wa sọ̀rọ̀ máa gbèsè kó wa gbèsè ọ̀rẹ́ ó wọ́n wà ń bẹ̀ báwo ni. Ah, mo ní kí n gbé File àwọn pípín wa fún yín sá. fáìlì fáìlì this time around File. ó mi ti ráyè file sí oh god àwọn idiot wà láwọn ọ̀rẹ́ mi yìí kí ni problem ẹ̀ owó tí mi ò tí ì rí so owó tí èyàn ò tí owó tí ò sí jẹ́jẹ̀díjẹ̀dí ń gbà you can imagine. Uh, sir, yeah má bínú sá wípé mo intervene sí nǹkan tó tó ń lọ mo fẹ́ kẹ́ take care easy pẹ̀lú àwọn pípín yìí o because business partner ni wọn gbogbo ariwo tó ń lọ yẹn sá mo fẹ́ kí ẹ má bàa wọn fa wàhálà sá i'm very sorry sir. this one kí n má bàa wọn fa wàhálà àwọn ilé ni kí n má bàa fa wàhálà tó ń lérí ikú sí mi ṣóun mo orúkọ tí kú ń jẹ ni ìyẹn abàmì bẹ àmì àmì that's the word o ṣe o ṣe thank you o ṣe gan gbé another file wá again the next ten minutes. dáadáa onílànà ó lè tó bá tẹ̀lé ẹ̀kọ́ dáwọ̀ yẹn lórí owó mi lẹ́ni lẹ́ni mo fẹ́ gba owó mi tí bá ti gba mi ilẹ̀ máa ga ẹ lọ ni wàá rìnrìn àwò. ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀gá àti ọ̀rẹ́ wọn lókè tẹ́ bá rí bí ọ̀rẹ́ ọ̀gá ṣe ń pariwo tó ń para gidigidi tó ń sọ̀rọ̀ bí ó ṣe kú àbí kò ṣe kú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣá. ìjọ orin yẹn kékeré ni tó bá wà lókè ni tó bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lára wọn méjèèjì ẹ̀rọ àbá kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn. ó dà pé business level ni ní òkan wa gbọ̀ngàn tó ṣẹlẹ̀ sí ni pé fight mo gbé fún ẹ ní àná yẹn ní àárọ̀ àná yẹn tí mo minute sórí oh, oh okay okay. bí ọ̀rọ̀ jí ọ Eh, eh, um, pẹ̀lú àlàyé tẹ́ ṣe fún wa yìí inú mi dùn gan ni o torí pé ó máa ránṣẹ́ tiwa náà lọ́wọ́ àmọ́ ẹ jọ̀ọ́ eh, tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ẹ báwo la ṣe lè rí ẹni yẹn. mo mọ ilé wọn mo mọ ọ́fíìsì wọn after the office bí wọ́n ti máa ń ṣe fàájì pẹ̀lú ọ̀gá mo mọ bẹ́ẹ̀ bet mi ń sọ wípé àwọn ọlọ́pàá wọn o because ọ̀rọ̀ ẹ̀yin ọlọ́pàá tí èèyàn bá sọ ẹyọ kan tẹ bá máa gbé rìpọ́ọ̀tù yín jáde ọ̀tọ̀ ní kọ́ tẹ máa gbé jáde o. ìyẹn ọlọ́pàá tí ò bá mọṣẹ́ ẹ̀ níṣẹ́ àwa ti bá iṣẹ́ ọlọ́pàá kọjá ní tẹ̀yìn sọ yẹn ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí yín all right thank you very much. ayé ilẹ̀ ẹ wo bí ọ̀rọ̀ jí trust nobody ọ̀rẹ́ ènìyàn ayé ó hó. ẹ kàn wọlé ẹ rẹ pé i'm under arrest ní ká máa lọ bó la ń lọ. ẹ wẹ ẹ rí i pé ìgbà tá a wọlé tá a fi wá báyìí yẹn a ò rọ fáńdù yín torí pé a wípé èèyàn pàtàkì ní láwùjọ náà ni ṣe understand àwọn ọ̀gá wa ni wọ́n ní kẹ́ yọjú sí àwọn àwọn ni wọ́n ní ká wá invite yín wá so kò sí problem tẹ́ bá ti débẹ̀ tẹ́ bá ti béèrè béèrè kan tàbí méjì lọ́wọ́ yín tẹ́ dẹ̀ ti ṣàlàyé ara yín ó ti tán ẹ̀ẹ́dẹ̀ máa padà bọ̀ lé. ọlọ́pàá ṣé bó ṣe máa ń easy náà nìyẹn tá débẹ̀ yẹn tó ń sin nǹkan mi lẹ́ máa sọ anyway ẹni tí ò jẹ gbì kò lè kú gbì ó já lọ. wọ́n lé ènìyàn ayé lé wọ́n ló rọ́ni torí ìfẹ́ wọn ló rọ́ni. sà pẹ̀lú gbogbo personality tó rárá wípé ní àwùjọ èèyàn gidi ni ṣùgbọ́n mo máa rọ̀ yín kí ẹ̀yin kàn jẹ́wọ́ fún wa bó ṣe ṣẹlẹ̀ káàbá ṣe kí ni ká yín kẹ́ máa lọ àbí kí lẹ fi sà ọlọ́pàá kò sí kankan tí mo mọ̀ nípa kéèsì Bọ́lá Gàdé yìí in fact ìyàlẹ́nu ló jẹ́ fún mi nítorí pé ikú tó ń pọ̀jú bọ ẹni gan òwe ló ń pa fún yẹmí gọ́gùn ò safe mi ì mọ kọ́kọ́ pa ẹ̀. kò sí wàhálà ẹ pẹ̀lẹ́ sà ẹ mọ kọ́kọ́ ń pa ẹ̀ o ẹ ò mọ kọ́kọ́ ń pa ẹ̀ o tẹ́ ẹ bá ti jẹ́wọ́ fún mi gbogbo ń tẹ́ ẹ kóra yín sí yìí ó simple nítorí wípé ilé ikú láti ń jẹ́wọ́ àrùn tẹ́ ẹ bá ṣetán láti jẹ́wọ́ fèmí èmi fúnra mi máa lo agbára mi láti yọ ẹ́kò nínú gbogbo ohun tó wà lẹ́yìn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn cases láti experience lọ́dọ̀ tiwa ń bí àìmọye ìgbà míì tó máa gbé kéèsì wá tó jẹ́ pé bàbá ló máa pa ọmọ tí bàbá rẹ̀ máa dúró lórí pé <laughs> òun ò mọ nǹkan kan nípa bọ́mọ ń ṣe kú ṣùgbọ́n nígbà tọwọ́ ìyá bá dùn tá a dẹ̀ ṣe investigation wa bó ṣe yẹ ká ṣe fúnra rẹ̀ ló máa jẹ́wọ́ ṣùgbọ́n èèyàn pàtàkì lẹ́yìn láàrin ìlú ẹni àpọ́nlé ni ẹni yìí ẹni ẹ̀yẹ ni yín kò wá yẹ ká fàbùkù kàn yín ìdí nìyẹn tí mo fi sọ wípé tẹ́ ẹ bá ṣe tán láti jẹ́wọ́ fẹ́mi ẹ má wọrí ẹ má yọ kó nínú ohun tó wà nílẹ̀ yìí yes sir. tá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ ní ìmọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ mi ìmọ̀ kankan pa mi ṣáà lè máa pààrọ̀ mọ́ra mi mi ìmọ̀ kankan pa ẹ̀. Um, àlàyé yín ti yé mi dáadáa tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà. pẹlẹbẹ ló máa fi lélẹ̀ ọ̀gá. ọmọ yorùbá lèmi náà <laughs> àlàyé yìí ti yé mi kò sí problem ó túmọ̀ sí wípé ẹ ò ṣetán láti jẹ́wọ́ fún mi àbí. mo ń sọ òtòtọ́ fún yín òtòtọ́ ọ̀bẹ ni mo ń sọ fún yín ọ̀gá. èmi náà ti rí bẹ́ẹ̀ kò sí wàhálà òtòtọ́ ni mo ń sọ fún yín. it's okay officer jọ ló bá mi rí um, inspector crime ni mo ní kó bá mi prepare zero zero five two so mo ń bọ̀ nísìnyí all right Okay. ọ̀gá ọ̀gá èwo ní ti ń jẹ́ zero zero five two. ìyẹn simple iṣẹ́ ti wà nìyẹn ṣùgbọ́n tí mo mọ̀ ní wípé tẹ́ ìbá ti débẹ̀ kò sẹ́ni tó máa kọ́ yín kò sẹ́ni tó máa dà yín láàmú kò sẹ́ni tó máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín tẹ́ máa máa fi kà gbogbo ohun tí ẹ ṣe. ẹ nǹkan tí mo sọ látàárọ̀ ni mi ò mọ nǹkan kan pa ẹ ṣàánú mi ẹ fáfẹ́ will you keep quiet will you stop that. hi lawyer. officer. Eh, inú mi dùn púpọ̀ pé ẹ̀yin náà mọ ọ̀pọ̀lọpọ̀ òfin nínú iṣẹ́ wa yìí àdẹ̀ṣẹ̀ mọ́ra bọ̀ tí kò wá ń dà kí n rí kí n fẹ́ dúró fún arákùnrin kí ni mi ò ṣe fún yín. because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ yóò lérò pé mo yẹ kí n yànda ọ̀nkú ìfún yín torí bí wọ́n ṣe wà yẹn ọmọ ni the only suspect tí a ṣì ní lọ́wọ́ for now lórí case tá à ń fa lọ́wọ́lọ́wọ́ ẹ̀ but bí ẹ ṣe wá dé yìí ah tí ẹni fẹ́ kí n yọ̀ǹda fún yín ní ètò túmọ̀ sí pé lẹ́yìn tí n bá fà wọ́n lé yín lọ́wọ́ tán torí pé kò sígbàkígbà tí a sì lè pè wọ́n padà síbí tó dẹ̀ túmọ̀ sí pé tá bá lè yọ̀ǹda wọn fún yín a lè pè wọ́n láti ten time láti bìrọ̀ lọ́wọ́ wọn lẹ́yìn tá a bá tún gbà another information sí bọ̀ tí a bá ti tún dá mi lójú pé tí n bá yọ̀ǹda wọn fún yín ìgbàgbà tí n bá ti fẹ́ nídìí wọn màá rí wọn that's no problem. ẹ ṣe gan fisa nǹkan tó wà ń bẹ̀ ni pé gbajúmọ̀ èèyàn ni wọ́n láàrin ìlú yìí ẹ̀ẹ̀kan mọ́ wọn ni èèyàn gidi ni wọ́n kò síbi tí wọ́n fẹ́ sá lọ anytime tẹ bá ti ní pé kí n provide wọn it will always be available to attend to you ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ èmi àti yín a ṣẹ̀ṣẹ̀ mọ́ra gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ so ẹ̀yin ò dá wọn fún mi kò sí problem i will always provide him. ẹ ṣe gan. ọkùn èyí mi dẹ̀ dùn pé èyí náà gbọ́dọ̀ ti rí ẹ̀kọ́ méjì kan látara pa kíyàn máa bínú ṣé rí tíyàn bá fẹ́ sọ̀rọ̀ ńgbà mí àbọ̀nìyàn gbọ́dọ̀ bínú mọ́ mo kàn ń sọ ni o mi ì lè sọ bóyá ẹ mọ̀ pa kéèsì o but nǹkan tí mo sì fòye gbé mo rí i pé ibi tẹ́ fi sọ̀rọ̀ òun ló ti fa wàhálà sí i lọ́rùn but tí báyọ̀ dáyẹ́ fún màdámù my lawyer tí ẹ bá ti lọ ẹ máa ń dọ́kàn pé at any time ìgbàkigbà àìránṣẹ́ pé yìí títí dìgbà tá fi máa rí òkòdó ọ̀rọ̀ yìí kò sígbà tá a lè pé ẹ má wàá dojú tiwọn so òṣèré nìyẹn visa ìṣèbọ̀ kò sí problem ọ̀rọ̀ lẹ́yìn náà ti gbọ́n yẹn. ọ̀gá ọlọ́pàá ẹ ṣé mo dúpẹ́ ẹ̀rọ ọlọ́run wà pẹ̀lú ẹ̀mí náà hmm, èmi gan ti rí ẹ̀kọ́ gidi kọ́ nínú kéèsì tó wà lẹ̀ nítorí pé gbogbo ala mọ̀ pé ẹyin lòun tó bá ti jábọ́ kò ṣe gbàjọ mọ́ so ẹ̀kọ́ gidi ni mo rí kọ́ ń bẹ̀ ẹ ṣé mo dúpẹ́ náà àárẹ̀ tàn mọ́lẹ̀ sídìí ọ̀rọ̀ yìí àárò kò dúró. ẹ̀sùn ìpàdé àmọ́ wọ̀ ẹ̀ ṣe báyà. ẹ ṣe gan ọ́fíìsà. ọ̀rọ̀ yìí wá ti di bó lọ mi yàgò lọ́nà mi. ọ̀rọ̀ ẹ má bínú oúnjẹ yín ti fẹ́ rẹ̀ dì ṣẹ́gbọ́. àlódà ilé ni mo wà ah nísìnkẹ ah bébì ẹmẹ ah ok mo ti bọ́ máa máa bọ̀ máa bọ̀ máa wọlé. Uh, eh, my kọ̀ ọ̀kan sí mi àti ìgbọ̀lẹ̀ ẹ̀kọ́ yẹn nípa business ni I need to you go. they are very important and urgent. ìyàwó ẹ ẹ̀yin lẹ sọ pé ibi ń pa yín náà mo dẹ̀ ń sáré bá yín ṣe oúnjẹ yẹn. ibi ń pa mí lóòótọ́ but ilé ọ̀rọ̀ wò ni jẹ́ ń tètè lọ màá dé láìpẹ́ fi sí ṣòkè bá dé àwọn àjọyọ̀. kẹ́tọ́jú oúnjẹ yìí bye bye. wá sí ẹ̀ ò ní wà lọ. i'm so sorry sincerely speaking nǹkan tó ṣẹlẹ̀ ní pé mi àti ìyá ìkọ́ dé àwọn ọmọlé láti jọ yìí mi ò jáde lọ sí anywhere honestly yeah ẹ ti ẹ rò pé àwọn kan náà wà ń ta tó nídìí rárá. a rò ó hmm, omi tó ń gbọ́rọ̀ lọ sórí bí mo tẹ̀ sí wàá rí kọlẹ̀ mo ní ẹ́ kọlẹ̀ òun ṣe èyí tí mo máa rí tí mi ò ní dìde ó di lé lé lé lé mo ṣe ń sáré bọ̀ àbá ẹ nìyẹn. Hmm, tẹ́yìn ò bá mí ìsọ̀ wá mí sí. èmi náà mi ìsẹ́ mi ìsẹ́. ẹ tèmi ni pé o ò lọlé lálẹ́ yìí o. ìjọ mẹ́ta tọ́tọ́. má ṣe ni. èrò jẹ́ kí èmi náà gbádùn àwọn náà ti ń gbádùn láti. má ṣe torí mi tiẹ̀ pípẹ́ pé mi ò ní wálé rárá káyipó ti jẹ́ kí n mọ̀ ni màá ti mọ̀ mo ṣe máa dọ́gbọ́n. torí Ọlọ́run màá mẹkẹ ọ fún ẹ but mo lè dúró tiẹ̀ títí dalẹ́ you know kò bá jẹ́ ten kò bá jẹ́ eleven even twelve hmm? bọ̀ torí Ọlọ́run tẹ́ ń lọ lílọ àbí. mo ti gbọ́ hmm? so kí ló máa jẹ kí ló máa mu. anything anything you know. báwo rẹ ọmọ kan tí màá fún ẹ tí wàá fi ṣeré dáadáa. ẹ filẹ <laughs> ó ti mọ nǹkan tó máa mú mi perform <laughs> oh goodness ah honestly speaking i can go on and on and on oh, i'm telling you ó máa ń sọ mí di ọmọ kékeré pátápátá. <laughs> I feel like a baby. ẹ nà Eh? bó eh? ṣe yẹ kó rí nìyẹn. Ọlọ́run ojú aníwèé mi mi lè kó mi wọn láìláì. Ọlọ́run tó wọn yóò à ń ṣe pé o ti bẹ̀ mí ni kò yẹ kó lọ lé o ìwọ náà dẹ̀ mọ̀ pé kò yẹ kó lọ lé o. mo mọ honestly but kí ni. next time I'll, I'll plan well. kílí tó ń pa eh, àwọn sẹ́ríkù díẹ̀ ló ń pè ẹ́ tó fẹ́ kí n mọ̀. Ah, sẹ́ríkù dé wo ah, ah. kí ló ṣe nu ó ti máa ń jòwó ju kí ló ti máa ń jòwó ẹ̀yà. mi ò ṣe ní ju owó ẹ tí n bá nífẹ̀ẹ́. Eh, ṣe wàá mọ̀ pé ìwọ̀ntúnwọ̀nsì nìkan ìwọ̀n máa ń jòwó díẹ̀díẹ̀ ni. ìwọ ló mọ̀ pick phone yìí kò jẹ́ ká mọ ẹni tó ń pè. ó gbàgbé ẹ̀ oh. ifá ojú jẹ́ ọmọ kí n fọ right. owó ẹ pọ̀ jù. Eh, lórúkọ ọjọ́ kí ló ń wá kiri ìyá yìí ló pè. ó rìn kò pé kí ló ṣọmọkùnrin yìí tí ó gbé kọ mi látàárọ̀ tí mo ti ń pè ọmọkùnrin yìí má má pa mi látàárọ̀ tó ti kúrò nílé níbo ni mo mọ̀ tí mo fẹ́ wá sí báyìí sìn. mọ problem ẹ nǹkan tó máa ń dùn mí lọ́rọ̀ ẹ̀ ni pé ó ń disturb mi pẹ̀lú kọ́ lójú ara ẹ̀ mo ti pẹ́ jù nìyẹn mo ti pẹ́ jù pé mo wà lé nìyẹn. ó ń ṣẹjọ́ wọn ṣe mi nítorí pé mo fẹ́ fi ẹlẹ́kùn máa lọ lé ní tí bá lóò lọ kí ló fẹ́ ṣe. <laughs> kò sí nǹkan tó máa ṣe ọlọ́run bóyá ó ti máa ń gbàgbé ni kó mọ wípé òun nìkan kọ́ lòun lẹ́tọ̀ọ́ sí. ẹ jẹ́ kó yé wọn o bẹ́ẹ̀ ni. ó ṣòro sọ oríṣi ajé pé méjì obìnrin ò dé lù. <laughs> ó dé lù sìn láyé ìsìta wàyí o wo kí là ń sọ lọ́nà. Hmm. honestly kí là ń sọ lọ. látàárọ̀ kọ́kànrin kúrò nù rí kó má kún bàbá yẹ kóun ti padà wálé. ló ṣẹlẹ̀ látàárọ̀ tètè lọ wọ́n pago yín pago yín pago yín ẹ̀ gbé ìgbà wo lẹ bẹ̀rẹ̀ irú rìn báyìí. Ah, mo rò pé orí ń ta ẹ́ sọ́síkì ní ìgbà wo ló bẹ̀rẹ̀ pàlàpàlà ìdébi pé mo máa kó erin ìrìn ẹsẹ̀ mi ò ń kó erin ìrìn ẹsẹ̀ mi jọ́tòrí ọlọ́run ṣé wọ́n lọ́kọ ni àbẹ́mi lọ́kọ wá máa chẹ́ǹjẹ̀ fún ẹ o mo bá bó ṣe máa dá fèmí àti ẹ lọ mo dẹ̀ dé òun kó erin mi tí kò yẹ kó kí mi káàbọ̀ wàá bẹ̀rẹ̀ sí ní accuse mi ẹ̀ ń lọ òun pè mí mi ò gbé fóònù ṣé dandan ni kí n gbé fóònù ẹni. bó ti gba tẹ̀yìn jáde lọ láàárọ̀ mo ń ṣe oúnjẹ yín lọ́wọ́ ní ẹ̀dẹ̀ ní ẹ̀ ní pẹ́. ooo oh, so torí oúnjẹ tí mo fẹ́ jẹ yẹn kí n má bá bó ṣe máa dá fún mi lọ mo rò pé nǹkan mi ń ṣe ẹ́. ó dà ẹ má bínú ṣé kí n lọ gbóúnjẹ yín wá. làákàyè tiẹ̀ sọ fún mi pé àtàárọ̀ tí mo ti lọ tí mo ti ń pariwo pé bí n pa out máa ṣètò wá délé kí n tó jẹun. kó o lọ́nà fún and you need to be careful má change ẹ̀ fún ẹ báyìí wà á wà alright. tó sọ màjá lórí tó bẹ̀rẹ̀ sí ní kọ́ màjá màjá màjá. báwo ni ṣe wà jọ bá mi go through file ṣorí file tí mo gbé fún ẹ̀yin mo fi gbogbo nǹkan tí o ní mo fi bẹ̀ ẹ́ jọ̀ọ́ má jẹ́ kí any mistakes kó wà lórí fáìlì jọ̀ọ́ kó bá mi go through gbogbo quotation yẹn kó dẹ̀ rí pé everything ó wà perfect please. ọ̀rẹ́ if I may get you right how did you come about this woman this is a huge contract. sure though mo máa ń come across contract of huge buy yeah. but first one tó huge tí mo máa gbà lélẹ̀ so nǹkan báyìí ò jọ mi lójú. really that is why i'm telling you pé kó o jọ nítorí ọlọ́run there shouldn't be any mistakes on it please sórí contract yìí irú owó máa tó gbé fún mi àmì ẹni tó lè link wa mọ́ so torí ẹ̀ ni mo ṣe ń bẹ̀ ẹ́ eh? we don't know his who. ọ̀rẹ́ mi jẹ́ kí n jẹ́ kí n bọ̀ kún yìí ṣó mọ̀ pé àdúrà tí a ń gbà rè and this is why i'm a professional sórí hmm? irú prayer tí mo máa pray ni pé iṣẹ́ ńláńlá òun ni kí n máa rí gbà kó ńláńlá dẹ̀ máa tẹ̀lé trust me now eléyìí òun ṣiṣẹ́ tí mo ṣẹ̀ ń ṣe let me just go through the details so ma make quotations then gbogbo nǹkan tó bá ma cost i will come and give it to you first thing tomorrow morning. ìlú ni adé dùn tó sọ rẹ. ọ̀rẹ́ màá ẹ lójú this is huge amount of contract. Uh, well, ìwọ ló ní òsì understand kò ní òsì àwọn ṣe mọ̀ pé nǹkan tá à ń kọ́ máa cross every day. no problem. so mo bẹ̀ ẹ́ má jẹ́ kí any mistake ṣé o rí pé mo ń repeat any mistake yẹn má jẹ́ kó wà o please. ọ̀rẹ́ mi trust me and meanwhile sori iṣẹ́ ti tẹ̀mí máa ṣe dojú àmì but my own request is this john torí Ọlọ́run tí contract tó bá ti yield owó jáde má gbàgbé mi o. Ah, ah tójú bá yẹ jú kó máa yẹ o. mo ti fẹ́ràn ọwọ́ jù. Ah, torí ẹ̀ mo ṣe ń ṣiṣẹ́. apart from contract ṣe nǹkan dára pọ̀ tí mo darí. Ah, i'm only just telling you. ṣáà má dá mi. trust me. please. thank you very much. take care. ọṣẹ. ǹjẹ́ ah wá lè sọ wípé Ọlátúnjí ló pa Bọ́lágadé rẹ̀. I can't take that I can't take that kò possible you know gbogbo wa lájọ ọmọ bá ṣe bẹ̀rẹ̀ uh-huh. this time around èmi ni màá ní lion share <laughs> it is normal ó normal. gbogbo jákèjádé gbọ́kàn tó sọ lẹ́nu. I can't take that seventy twenty ten bí wọ́n yẹn ṣe wọlé tá a ṣe dálẹ̀ tá a fi ṣe business bẹ́ẹ̀ náà la ṣe máa pín gain orí ẹ̀ bó ṣe wà nìyẹn. bẹ́ẹ̀ ṣe máa ṣe kíni gbọ́ nǹkan tó ń sọ gbòòrò ẹnu tẹ́ ẹ máa pín kíni kó ṣé mi àti lẹ́yìn tó jẹ́ pé o ti yọ owó tọ̀dọ̀ tiẹ̀ o ti gba owó tó kólẹ̀ o ti gbà owó tó lẹ́wà wà lórí ẹ̀ bá a ṣe fẹ́ pín sí ẹ wá sọ pé ẹ fẹ́ fi déjì òkan pín ẹ lè fẹ́ mi dọ́rú ẹ̀ wò ẹ bá bá mi dọ́rú ẹ̀ wò rárá ṣẹ́ríkè nìyẹn a máa pín ní orí òjò orí ni. bẹ́ẹ̀ dọ́kì ni seventy percent èèyàn kan fi sílẹ̀ twenty percent àti ẹ̀gbọ́tọ̀ rẹ wa tó fi twenty percent sílẹ̀ ìwọ tó wá fi ten percent sílẹ̀ oníkájọ pín èrè olè ni ẹ. gobi o gbọ́ ọ̀kan tó sọ. ẹni sùúrù ẹni sùúrù you are thief. ẹni sùúrù fine a mọ̀ wípé business yẹn ó ti wà òkè ó ti lọ fine òun ló mú seventy percent sílẹ̀ twenty ten once àti yọ owó kúrò yẹn èrè tó kù lẹ̀ yẹn òun ló yẹ kó gba lion share. Ah, ah, beautiful. èmi dẹ̀ tẹ̀lé then the the list will be yours. ọ̀rọ̀ yìí ti yé mi ẹ ti jọ di àgbẹ̀. bó ṣe yẹ kó ṣe wà. bó ṣe yẹ kó ṣe wà kọ́ nìyẹn irú ọ̀rọ̀ wò lẹ sọ ní gbòòrò ẹni tí ó dùn. ọ̀rẹ́ wa kí ló kí ló yẹ. ìgbà jẹ́ mi ò kówó lẹ̀ nìyí nígbà tẹ̀mí kówó lẹ̀ sẹ́mi. tí o bá o bá láyọ̀ ṣe àwọn. tẹ̀mí o bá láyọ̀ ṣe àwọn. o gbàgbà yẹn. ẹ wo bí àti láyọ̀ ṣe àwọn àti táyíká ṣe àwọn kò sí ètò kọ́mù inú gbogbo yẹn tí ó ti yẹ yín. ọ̀gbẹ́ni ní sùúrù má jalè má mú kọmọkàn period seventy twenty ten gbogbo yẹn ṣe wọlé náà ní kágbà ìgbà tó ń sọ ètò kówó lẹ́yẹ èlò ló kó sílẹ̀ peanut ló kó sílẹ̀. ìwọ ok peanut mo kó lẹ gbà yẹn ó ní sè ó di peanut àbí àbí mo dẹ̀ fún yín lówó náà gbà yẹn àbí ṣe eléyìí ó yàtọ̀ sí yẹn o ayé gbàgede eléyìí tó ṣẹlẹ̀ yìí àjọ máa pin lórí òjò orí ni. no no no no ibi tó ń bọ̀rọ̀ yìí lọ kó má bàa gbà nú ẹ̀ ni. bẹ́ẹ̀ ni kí ló sọ kéèmí má pinnu ẹ̀ ah òbí ọgbà mi dọ́rú ẹ̀ wò tó bá lọ bá mi dọ́rú ẹ̀wò lásán wo wá jẹ́ ní akọ́lẹ̀ bò ọdún tó ti bá náwó yẹn kí ni àkìlọ̀ àìlẹ́nu. ẹ ti ń go to fà jù. kò jẹ́ ń fà ẹ̀. ẹ ti ń go to fà lórí ọdún yìí. àní jẹ́ ó go to fà jẹ́ go to fà. ẹ tẹ̀ kẹ́ ẹ sí ẹ má yẹ kówó dá wàhálà lẹ. àdàlẹ̀ ẹ jẹ́ kó lọ fà o ẹ jẹ́ kó lọ fà o tẹ́lẹ̀ bá mi lọ́dọ̀ kúrò wò máa fojú ẹ rí mọ́ mo igbó torí mo ṣe wáyé o tí mo mẹ̀mẹ́ o ó yìí mọ́ mẹ̀mẹ́ tí bá yẹ pàtó fi pàtó fojú ẹ̀ hàn mẹ̀mẹ́mẹ́mẹ́ pàtó wá rí mẹ̀mẹ́mẹ́ kankan wò dùnà mi ò máa ro sí wọ o ní wọ́n tí mo rò pé wọ́n mo fojú jọ ẹ́ tá a tún jọ rí bákan náà ló tún wá sọ ló pẹ̀lú ọ̀bọ jẹ́ fún. òótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ká sọ. òótọ́ ọ̀rọ̀ rádaràda wo òótọ́ ọ̀rọ̀ oṣù wo. owó tiẹ̀ ò tó nǹkan kan nu business. Ah! kẹ́ni máàtì now ṣèbí inú àkáǹtì mi lówó dé sí jẹ́ ká máa bá bọ̀ jẹ́ ká máa bá bọ̀. wàá mọ̀ pé àkáǹtì kan wà tó wọ́n dé sínú ẹ̀ tó jẹ́ pé ẹni yẹn àti dé báàgì láti lọ gbowó yẹn gan ọ̀run ló ti máa gbà. wèrè màdé lè ọmọ ten years ó ṣe máa lóhùn tó ọmọ seventy ó tẹ̀ tó twenty òun eh. òun lé ọmọ seventy eh. you can take it i won take it with you. ọ ah, ti mọ mẹmẹ. bẹẹ bẹẹ tọrẹ ah. argument ẹbí lo olùwàgbé lèmi àbí eh, argument ẹbí ẹ mọ mẹmẹ o dẹ ti tẹ kẹtù fún. èmi ò tẹ̀lé rẹ́ṣíò mi ò tẹ̀lé rẹ́ṣíò orí òjò orí ni mò ń bá ẹ sọ fún ẹ tó ti yẹ bí pé wọ́n pin ní di igi ni tí ẹ̀ bá kó aná pin di igi tèmi àti ẹ kò ṣe rẹ́ṣíò ká pin bákan náà ni ní dọ́gbadọ́gba ẹni tó bá ní owó tó pọ̀ ló máa gbàdé láyọ̀ ṣá. òṣìṣẹ́ wa pààrọ̀ rẹ̀. yẹ́sì mo wà kó lágídí wàá bá mi bẹ̀. ìwọ gan ni ìtura wàá rí mi wò mí ràn ṣó ti yẹ. nínú ọ̀rọ̀ máa ríyàn tí mo jẹ́. nínú ọ̀rọ̀ èmi kò máa bẹ ẹnà tọ́bi owó gbàgbé máa bẹ ẹnà tọ́bi owó. lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn àti ọ̀rẹ́ ọ̀rẹ́ sẹ́kì àìsàn ojú ọkọ̀ tó wà lẹ́yìn ká sọ ká lè ṣe àwọn ìwé àṣìṣe torí gbogbo wa la mọ̀ wípé èèyàn tó kówó tó pọ̀ jù sílẹ̀ tá a fi ṣiṣẹ́ nígbà tí profit bá dé wọn náà ni wọn gba ẹ tó pọ̀ jù so jẹ́ ká fi sílẹ̀ báyẹn jẹ́ ká everything die down kó lọ. bí ah. ìbọn tó sọ̀rọ̀. kó jẹ́ ká everything die down ká lè pín owó yẹn owó yẹn ti ń pẹ́ jù nílẹ̀. Ah, báwo ni màá sọ̀rọ̀ báyìí gan kí ló ń dá yìí kí ló ń dáhùn àdìgbò jẹ́ ká pín báyìí. owó ẹ̀rọ náà pín báwo ṣe sọ̀rọ̀ báyìí tí n bá ń kún ẹlé kan ara ẹlé gbọ́kàn tó sọ ní gbòòrò ẹnu owó ló pẹ́ jù kí ni tiẹ̀ náà ṣòro ẹ̀ sí mi ni. ìṣù mo kàn fẹ́ jẹ́ peacemaker ni kẹ́bìtì lè dá ìdáhùn kó lè lọ owó ẹ̀ ti pẹ́ jù. o fẹ́ jẹ́ peacemaker. yes peacemaker kọ́ màláìka ni gbọ́kàn tó sọ gbòòrò ẹnu wá má má bẹ́ẹ̀ mi dán gbòòrò kọ́ máa ẹ̀ wò. bẹ́ẹ̀ tá a bá lọ rojọ́ ẹ̀ fún ẹlòmíì ọ̀rọ̀ tí mò ń sọ yìí gangan òun náà ló máa sọ fún ẹ. tó sọ ní ìrọ̀lù tó kàn wọlé ni. ó ní mò ń sọ fún ẹ. bàbá mi sọ gbogbo rárá rárá tó bá mi gbogbo o ti wá nǹkan tí mo sọ fún ẹ o mo kọ́ ilé ni o bàbá mi sọ wú ẹ torí owó ah i can kill mo lè payọ mo lè payọ dànù torí owó mo lè rìyàn mọ́lẹ̀ torí owó ah wọ́n fẹ́ wọ́n fẹ́ yàn mí jẹ mi ò lè gbarú ẹ̀ láyé mi. yànjẹ. ah yànjẹ ni ah wàá gbọ́ kò tó sọ lẹ́nu ṣé torí kò tó ṣe pèmí nìyẹn. torí ẹ mo ṣe pè é. ah òbí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ wáyé bá pèmí sínú kan bẹ́ẹ̀ láyé láyé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ah owó là ń sọ̀rọ̀ ń pa ẹ. ṣáà ti kẹ̀ sí Ah, èmi mo lè payọ torí owó kò sí nǹkan tí mi lè ṣe wọ́n mi tí n bá garo báyìí tí mo garo tí mo dúró tó báyìí mò ń pààyàn lọ nìyẹn wọ́n ikú àwọn máa ṣubú lébù ni wọ́n máa kú lọ bẹ́ẹ̀ ni ah, owó là ń sọ̀rọ̀ pa ẹ̀ tó bá bàbí sọ̀rọ̀ dára dára. ṣáà lè sùn ní ah. sòrò jẹ́ kó kó nǹkan wá bóyá tèmi àjẹ bá kó nǹkan bá wà ní ìsìn rẹ̀ ọ̀rọ̀ wa lè yíra wa. tí o bí yàtọ̀ bá ti bá mu tí a bì wo bí kọ́ fi orí mi sínú bí ó rì báyìí kí n máa orí mọ́ bí ó rì báyìí báyìí ni màá ṣètò mi kò lè yí padà mi ò lè mu tí kì í mu làkàyè mi láéláé bẹ́ẹ̀ ni tí bá kájọ pé ọtí ń pa mí tí ẹ bá tún dálẹ̀ báyìí ojú mi á tún clear wà lẹ́ẹ̀kan náà ni mo mọ nǹkan tí mo ṣe tí bá mu tí mi mú sẹ́ẹ̀sì mo ká tó orí mi tí mà ká mi ọwọ́ ni àti gbọ́ ní sùúrù àbí kì í sọ fún àwọn ọlọ́pàá pé òun ìrọ́ ìyẹ̀kẹ̀ ṣe bẹ́ẹ̀. débẹ̀ kí là ń fà lórí ọ̀rọ̀ owó a máa para wa ó sì ń yà mí lẹ́nu ẹni tó lè pàgbọ́ lágàdé. ìṣọba kò ṣe é má jà òwe. odò dọ̀rẹ́ kò ṣe é kan hello báwo ni má bínú má bínú ìgbà tó pè mí lẹ́ẹ̀kan yẹn mo wà ní bathroom ni. ok ok wọ́n ti dé ok fún mi ní ten minutes èmi náà bá yín bẹ́ẹ̀ ń sìn mo ti ṣe tán ok. okay my dear. bí tí mo sọ fún yín pé mò ń lọ pé mo fẹ́ lọ ra àwọn nǹkan sílé mo ti rẹ́dì láti lọ. jẹ́ ká bàbá lọ́dẹ̀ ẹ̀mí náà ti ṣe tán. ẹ ti rẹ́dì báyìí pé ẹ máa gbé mi dọ́nà báyìí. owó fúlọ̀ tí mo ní pé ẹ máa máa sí. ó tún máa dé ṣé lọ ni fún ẹ lọ́nà ìṣèjọba kò ṣe é má jà òwe. odò dọ̀rẹ́ kò kan lù Yeah, ẹjọ́ nítorí ọlọ́run mi mọ̀ yín rí kí ni mo ṣe fún yín ẹjọ́. hello wojú yìí ṣó dáàmú. ẹgbọ́n mi rí yín rí. Ah, ah, olóòmọ mi ibi máa ti alájọ pàdé store tí mo wo bàtà tí mo ní àǹtí ìjọba mi wo bàtà yìí tó dẹ̀ ló fún wa. Ah, mi mi mo pẹ́ yìí ni o mọ̀ pé òun ni àmọ́ nítorí èdè bẹ́ẹ̀ ni o àmọ́ nítorí èdè bẹ́ẹ̀ ni jẹ́ ọmọ. dòdòrò lò kí ni mo ṣe. agbowó ṣe má ṣe kó ẹ dàrú eh. ṣe ọ̀rọ̀ sá gbogbo ṣe má dàrú láti ṣe. Ah! that is tó kò gbogbo ẹ̀ mi. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. hey hey hey hey Farao hey hey hey hey hey hey Farao hey hey hey ayo kò ṣe dúró afọwọ́fọ́ lọ́kọ̀ kì í dúró jọ́ǹgbẹ̀ǹgbẹ̀ wúyọ́. hey hey hey hey Farao hey hey ṣe ayọ̀ kò ṣe dúró afọwọ́fọ́ kan kì í dúró kan gbèngbè wúyé má dúró ìkúlé jẹjẹ. ṣe tó máa ti ẹ̀ ń kún àìṣeré wà wọlé wà lọ. mo lọ kí ní ti kàjá ojú tẹ́lẹ̀ o. lọ́mọ náà pẹ̀lú ẹ̀kú. wọ́n kọ́ lára yóò ti ṣe tó. ẹ gbà mí o ta ló ṣe lè fún ta ló ṣe lè fún. kókó lára yóò ti ṣe tó tani mo ṣe tani mo ṣe tani mo ṣe fún mi ọ ọ mọjá ọ mọjá mọjá ọ. Hey, hey, hey, hey ọkọ mi fọkàn balẹ̀ gbogbo ẹ̀ máa wà òkè lágbára ọlọ inú mi ò dùn bẹ́ẹ̀ ṣe ń ṣe rí ṣe bẹ́ẹ̀ kèmi náà máa ronú ni àwọn Yorùbá sọ wípé tẹ́ṣí bá dá ni èyí máa ń tùgùn ni àwọn yorùbá inú ló dẹ̀ tún sọ wípé bẹ́ẹ̀mí bá wà ìrètí ń bẹ èmi ò láìkí bẹ́ẹ̀ ṣe ń káwọ́ gbénu yìí tí ẹ̀ jẹun tẹ́ ẹ̀ ṣe nǹkan kan oríṣiríṣi mo ti fi lọ̀ yín lẹ̀ ní ìtì ẹ̀ ṣe ẹ kí ló dé mo mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ ń wẹ̀ yín down but you have to pick the pieces of your life láti move on títí àwọn ẹ̀yìn náà máa wò ṣé tí ẹ̀ bá ronú láti ṣe nǹkan míì sí báwo ni ẹ ṣe fẹ́ meet up báwo ni ẹ ṣe fẹ́ ṣe nǹkan sílé ẹ ẹ jọ̀ọ́ tó lọ́wọ́ pọ̀ mí mi ò fẹ́ bẹ́ẹ̀ ṣe ń ronú yìí o ó ṣàfẹ́ kí n máa dùnnú ní gbogbo ìgbà hmm? ṣé orí gbogbo kan tó ń dùn nínú ayé tiẹ̀ náà ọlọ́run ní fìbànújẹ́ sí o kò ṣe pé owó èmi náà kémi náà máa kàwọ́ mọ́ra báyìí ah, ó kò jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ ó bà mí gan ni in fact mi ò mọ ibi tí màá ti bẹ̀rẹ̀. kò má ṣe ìdúndàjú báyìí nìyẹn ọkọ mi ẹ máa wáwé náà ni mo mọ̀ pé nǹkan máa dájú bó ṣe wà tẹ́lẹ̀ lọ mo mọ̀ bẹ́ẹ̀ àlàdúrà mi lórí yín lágbára ó máa máa gbà sí ni lágbára ọlọ́run ọkọ mi ò ṣe ìdó. ṣe máa dé ó ṣe. mo dúpẹ́ mo rí àánú gbà á mo dúpẹ́ mo rí àlùbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àlùbà mo dúpẹ́ mo rí àlùbà àdúpẹ́ àrí àlùbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àlùbà àdúpẹ́ àrí àlùbà àdúpẹ́. gbogbo ènìyàn lórí ànúgbà. ah my dear. kí ló ṣe bàbá. tó bá sọ pé àlùbáríkà ó ń báyàn sùn ó ń báyàn jí ìwọ hmm. làlùbáríkà yẹn. Ah, ah, ah my dear nínú ilé tá a wà yìí ní àná ni mo wà nínú ìrònú tó pè mí ó lè ń kọ̀ǹsó mi hmm. nígbà tí mo wà nínú pain ó ń sọ fún mi pé kí n má worry kò sí nǹkan tó lóun ò lè ṣe ọlọ́run ti ṣe o. Ah! <laughs> my dear ọlọ́run ti ṣoore ọlọ́run ti ṣe wọ́n kọ́ńtrátì tí mo lé láti bí oṣù mẹ́ta sẹ́yìn mi ò tiẹ̀ ní ìgbọ́kànlé kankan rárá pé kọ́ńtrátì yẹn lè bọ́ sí i the funniest thing ni pé wọ́n dẹ̀ pè mí láàárọ̀ yìí wọ́n ní kí n wá sáyìn ìgbà tí mo sáyìn tán in fact wọ́n ti tún sanwó sáyìn. <laughs> ó ti ṣe ti ṣe ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà lè. ẹ wo bí ọ̀rọ̀ jí ọ sí trust nobody ọ̀rẹ́ ìjọ ayé lè hó ìjọ ayé lè hó.

mọ́tò ló máa tún fi gbé lọ sọ́rẹ́ mọ́ṣúárì ọ̀ọ́ ibi tó ti fẹ́ sí. òótọ́ ló sọ tí ọ̀rọ̀ náà bá ṣe ń kọ́ mọ́tò ló máa fi gbé wọn làwa fi rò wípé ìyá tó lọ ó ti lọ ó ní ìdèyàn kan lẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ máa rub mind together hmm? òun ni àfihàn ìròyìn àti ọ̀rẹ́ ni o láfi gbé bèbí ọ̀kà ló wá fún ẹ àti sọ bá wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn èrò míì máa reduce bó ṣe ń wo yìí ọmọ dáadáa ni o tán bí léèrè àbí ọ̀rẹ́ sọ̀rọ̀. Ah, oh, yes yes yes no àjọmọ̀ pa ẹ̀ ni àjọmọ̀ rẹ̀ ló ń jẹ̀jẹ̀ mọ́ ọmọ alálùbà ń kárí ọmọ tí inú àbí rè ọlọ́run dẹ̀yàn láwòrán rẹ̀ ò rè tó o bá bomi sí lẹ́nu tó o lọ fún ọdún kan tó padà wá bọ́ọ̀mù yẹn lẹ́nu ẹ̀ kó fa wàhálà ọmọ tútù ni. wo máàtì gan kò lè mú tán a ti tẹ̀sí ẹ̀ láì mọyì ìgbà torí pé kò má lọ bọ́ sọ́wọ́ ọwọ́ àwọn ọmọ owó bèè àwọn ọmọ àṣetánì ojú mi ló gbò kò yẹ ẹnu mi ló fẹ́ so orin ilé gbogbo ẹ̀ ò fẹ́ gbogbo ẹ̀ gúnrégé balance mi kò yẹ so tọ́tún ọlọ́run gídẹ̀ tí wọ́n sì ní gbẹ́dúgbẹ́dú báyìí gbogbo ẹ̀ lọ́lọ́kú lọ́nu ó mọ̀ ó wá kù sọ̀wọ́ gbẹ́dú kó bó bá ṣe wù and gbogbo bó ṣe máa ń wà mú dìí tó máa ń kájọ ẹ mọ ọmọ kan tó ń ṣe ẹ torí òtí rẹ ni replace àyà ẹyìn ó kódà á tóbi jùlọ bọ̀ ọ̀run mọ́ ó á tóbi jùlọ fún mọ́ tó ti yẹ. àwọn náà ni òótọ́ ni nà tí aya ti mojú ọkọ kan alárinà ṣe kí ayẹ ẹ̀ bá. báwo ni ṣé òtítọ́ nìkan tí àwọn ọ̀rẹ́ mi sọ nípa rẹ̀. òótọ́ ni ọmọ dáadáa ni mí o ǹdàwá ti lérè mo ti bá lè tọ́jú mi èmi gan tọ́jú yín. tọ́jú ẹ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu kí ló fẹ́ rà wò ó ṣé o ti tọ́jú yẹn kékeré ni o tí wọ́n bá ti lè aṣọ mi pé gbogbo ìdùnnú ayé mi tó ti lọ tó ti wá di ìkorò ìdùnnú yẹn tó bá tilẹ̀ aṣọ mi kó máa dá padà ìtọ́jú yẹn kékeré ni. má wọrí. à ń tọ́jú ẹ̀rọ abá ẹ̀. ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ ẹ ẹ gbogbo ẹ̀fọ́ inú mi ṣe dùn pé kò sí pé ẹnìkan láìkẹ́ ẹnìkan mo ń wo bẹ́ẹ̀ ṣọ́ra nnamnamnam hmm, ó ti balance ẹ sọ ẹ wọ bedroom ẹ mọ̀ tí bá kọ́ ṣe ẹ wọ living room náà ẹ wá gbà ẹ wọ bedroom bedroom kitchen everywhere ah, ah, ah, ọwọ́ ta lè wá ń sìn. tí dùdú bá ti ṣubú láyọ̀ fàájì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn o ìwọ fún akọ sílẹ̀ ọ̀nà méjì lè máa pọ̀ ọ̀rẹ́ sọ fún ẹ̀sọ́ fún ọ lóúnjẹ wáìtà kìí fẹ́ ká màṣá yọ. abánimu ńkọ́ ṣẹ̀ sí lórí kan èmi o. ẹ wo bí ọ̀rọ̀ jí ọ sí trust nobody ọ̀rẹ́. dọ́dọ̀dọ́. ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta mo ń parí lọ lọ́wọ́ yìí mo mí nà twelve mo ṣe lọ ó lè jù ẹ lọ. wọ́ọ̀rẹ́ ó rẹ̀ ń pé o ò mi. mò ń filẹ̀. ó mọ ọkọ tó ń ṣe mí náà. báwo ló ṣe mọ kí mi mọ. mo sọ fún pé ó mà yẹn ó ti wà ní nick mi already. àyè mm-hmm. ń sọ̀rọ̀ business lọ́wọ́ mo ò fún wọn ní quotation mo ò fún wọn ní price wọ́n ti send two million sí mi. two million. ẹ nà kí ló ń ṣe báyìí. bá a jẹrẹ jẹrẹ nínú two million ó kéré wà fún mi ní Uh, ten percent two hundred pay two hundred pay. o oh, mọ ju owó lọ ní ti owó owó owó yìí ni ṣá. àbá ah, rẹ sọ bàkílà wá wáyé owó ni lẹ́yìn owó owó ni lẹ́yìn owó tún ni owó nìkan ni o. o tiẹ̀ mọ nǹkan the funniest thing ni pé ó máa yè òun ló máa fi kọ́ jì láàárọ̀ ló máa bẹ̀rẹ̀ time tí mo fẹ́ jẹun lọ́sàn-án tó bá tún dalẹ̀ love messages ni every time. Ah, ọ̀rọ̀ ẹ̀ yé mi o ah, wo sórí tí alágbẹ̀dẹ bá lù ú lójú kan gbá igbó igbá oníkan tó ń wà ó wọ́n máa yẹ mọ̀ tó wà ó máa yẹ pé wọ́n máa ọ̀dọ́mọdé obìnrin wọ́n máa pè wọ́n máa à kí ló ń ṣe ẹ̀ wọ́n lè ṣe báyìí tásìkò kọlù gbà. so òun advice mi kí n lọ fẹ́ odùmá yẹn. <laughs> odùmá mélòó ló fi jù ẹ lọ kò jẹ mí lọ tó bá jù wọ lọ ah ó ná mi ẹja dúdú yẹ <laughs> wá slay mama mama lóru aláàánú ni wọ́n ẹ ìyá aláàánú ẹ ló máa. sórí wọ ẹni tó máa ti sínú kòtò ló ń wá ṣé bí mo ṣe gbọ́ ọmọ kan fún mi ní last time tí wọ́n ṣì ń ṣe yamayama nìyẹn. wo wo wo a ah, má lọ bẹ yẹn ṣòro mọ tí mo gbé fọ ẹ àwọn èèyàn ayọ̀mídé nìyẹn báyìí máa ń ṣòṣì wọn nìyẹn àwọn máa ń ṣe dáadáa wọn ó máa tó lọ nǹkan tí mo sọ ń sìn kọ́kọ́ ni ah, àwọn àgbàlagbà ló mọ ìtọ́jú ọmọdé má jẹ́ sọ pàgbàlagbà bá pè ní sweet sixteen sweet sixteen wow wow lọ́wọ́ tẹ̀mí wáyé ajẹ́mi ló bọ́ sí lọ yé yé yé lọ́lọ́ ti kẹ́ ẹ̀ lóòótọ́ sábà bíi wọn tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ wà owó tó o bá gbà yìí ló máa fi tọ́jú wọn nítorí ẹ̀wà ọdún wà lọ́sítẹ̀l wọn lọ mójútó wọn náà lọ yọjú sí wọn fine owó yẹn náà ló máa fi sọ owó ló máa fi sórí àwọn tíṣà tó rí yẹn yé yé wọn ò túnmọ̀ ìdówó tá a sọ yìí náà lọ. ètò bá lówó kì í gbó ah, ah, ah, ooo kó jẹ́ rèébi lọ́ta sí ayé ẹ̀ tààrà <laughs> orí kọ́kọ́ rí mi ó jẹ́ kó yẹ wá pé ojú mi ló ah, gbọ́ gbogbo ẹ̀ ò gbọ́ ìwọ ìwà gan àwọn sexy man lọ pé ẹ kí mi tú mi wá máa sexy man máa ah, wọ́n máa kí mi ah, wá ooo ibi tí mo mọ gidi ẹ̀ wọ́n sí kò ṣẹ̀dá mi. ọ̀rẹ́ ṣe o serious ya. lójú bẹ́ẹ̀ lọ mo serious jù ó lẹ́yìn pé o understand. ẹ eh, orí ló mú kò lè yé wa a sì rẹ́ẹ̀mù kan náà nà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ah ọmọ ọmọ mo lè rọ ọkọ sí ìmọ̀ tí fún ẹ kó kọjá kó kí kọjá kó wá rẹ́ẹ̀mù mi kó mọ̀ kàn tí mo sọ wá fìyẹ́lẹ̀ o owó tí mo sọ máa gbà á lẹ́yìn ẹ̀ gbogbo tí mo mú i wò ló máa sanwó ẹ̀ ẹja alápẹ̀ máa jẹ́ torí tí wọ́n bá mú kọ́ báyọ̀ máa ń béèrè àtà òrìṣà. mo sọ lẹ́kọ̀ọ́ mo ní ten percent two hundred ni o lè já o lè fi lé o o mọ̀ kí o bò nǹkan mìíràn fi lé. ó ga ọ bíbá ìṣe wà bọ́rin tí ẹ̀dùn náà ó ṣe jẹ́ gbogbo ọjọ́ ayé tí ẹ bá wú láìkí ibi tó bá kó dẹ̀ tó wà bọ́rin kí ló máa ṣe bẹ́ẹ̀ náà. ṣé o mọ̀ pé tíṣọ ẹni bá ta yóò máa fọ́ bòjá ṣé everywhere ni kéèyàn tó máa lọ máa já ibi tí owó náà ò bu ẹ sí mi náà kò ṣe é máa lọ wá lọ sí ìta mẹ́rin wọn pé ah, ọmọ igi ló ń gbé big mama nù pé ẹyin lọ ẹyin lọ wà ń tàn wọn. ó fọ́n ni ta ni big mama. ṣé o ti gbó ni. ẹ mo ti gbó gbó fọ́n ni gan èmi gbó lẹ́nu tiẹ̀ hey oríṣiríṣi managing ní nǹkan tó enjoy. normal na ma enjoy. ta ló manage bí mo ṣe fresh ló manage. mo fresh bo àwọn ọmọlẹ́yìn ah, tí wọ́n ń ta tí wọ́n bá ìbàjọ́ wá sí pẹ́ ni mi ò ní máa mi ò ní máa lọ síta bẹ́ẹ̀ mọ̀ kí ìbàjọ́ ó sì kú. ẹ kàn fi mí rẹ́rìn ẹ sọ̀rọ̀. mi ò fi ẹrẹ rìn o ẹ̀rín tèmi yé mi torí pé ẹ̀rín ayọ̀ ni ṣe bí láti joyce mo ti ń pè ẹ́ tí mò ń ta sí ẹ ó ta sí mi ò fún mi láti ẹ̀ṣọ́ náà eléyìí tó wálé ni mo pé ọjọ́ ayọ̀ mi ti súnmọ́ nìyẹn. madam kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o ṣe rí kò sí ọmọkùnrin tí ó máa rí tó sì pé inú rẹ̀ wà tó lóbìnrin hmm. ó kàn jẹ́ pé gbogbo time ten disturb me, yẹn mo ṣẹ̀ṣẹ̀ lose wáyọ̀ nínú ẹ pẹ̀lẹ́ ọlọ́run á fún òun kẹrùn ẹ pẹ̀lẹ́ ah, ó ga ọ so a jẹ́ pé nísìnyí tí ìyàwó yín ti kú mi ò fi yọ wọ́n o ó sì yẹ yín torí jọ́kan náà gbogbo á máa kú a jẹ́ pé àyè ti wà ńlẹ̀ fún mi nìyẹn mo lè gbé àga mi súnmọ́ sí yín gbà yẹn. mi ò ní choice ẹ bá yẹ fẹ́ lèmi náà yẹ fẹ́ mi náà the choice bó wà á lè ẹ̀ẹ́dẹ̀ gbádùn mi. ẹ̀ẹ́dẹ̀ máa gbádùn tèmi náà. ẹ̀ẹ́n ẹ ká ti bí bẹ̀rẹ̀. MSI. Mama, you were just too noisy. Would you be a Dovis? on the mix. orí túkè wẹlẹ làkàtà wọn ni wọn máa credit tó lọ sàbàtà bọ́ọ̀lì ìranu àti àbàṣà kò sí respect bí sọ ní àbàṣà mo di àìfò mú o wá òní à mo tún rọtí fún ẹ o tún mú o tún wá bọ́dí ti jọgọ̀ ó dí ojú wa after làkàtà rìn yóò ní sọ́kùn ní báyìí ọlọ́pẹ̀ mi sádìẹ dúró ti rí kú mọ̀ ni orùmọ̀ rẹ mọ́ kúṣì ọ̀dáyàn mọ́ tó bá ti rí ìmọ̀ ni ọlọ́pẹ̀ mi sádìẹ dúró ti rí kú mọ̀ ni kúrò mẹ́rẹ́ mọ́ kúṣì ọ̀dáyàn mọ́ tó bá ti rí ìmọ̀ni. ó ní please be my saddy it's like you don't know your daddy. Then no one get bestie your boyfriend again the new slang na zaddy. boyfriend level no reach zaddy. billy daughter be like daddy. if you wan be person be person dey time i say which one be zaddy. okay you see confusion to dálẹ̀ báyìí jọ́pì from sansan to ẹ̀fọ́nálì zaddy zaddy yẹn ló kúkú báyìí wọ́n wá ẹni tó máa gé dẹ́ ọ́ ti bí mi ṣáyìí láti come and rescue guess the para kí ló ṣẹlẹ̀ gan zadi delta line up outside wọ́n máa ti wọlé lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí ló ṣe bẹ̀ sí iná rain again lórí slowly ó ti ń fẹsẹ̀ kọ after the billy years zadi staff throughout àníṣe ló lọ́mẹ̀kọ mi ò mọ nǹkan tó tún rà rárá ó fẹ́ fún mi jẹ otí lọ ń kàkàkà àwa tó ti dé ẹ máa gbọ́ gbàgbàgbà a lè gbalẹ̀kùn wọlé a máa gàkàbà lọ́lọ́pẹ̀ mi zadi ẹ̀ dúró ti rí roma rẹmọ kúṣì ò dáyàn mọ tó bá ti rí ìmọ̀ ni ọlọ́pẹ̀ mi sáàdì ẹ̀ dúró ti rí kú mọ̀ ni roma rẹmọ kúṣì ò dáyàn ti rí ìmọ̀ ni wá jẹ́ ní ẹ̀ jẹ́ ní ẹ̀. Billy daughter be like daddy. If you wan be person, be <laughs> Jago pé, jago pé, azugo pé, o. They carry a matter go aláwo pé how you wan make am ò lè lọ wá o. Wọ́n fẹ́ gbére ayọ̀ wọn lè gbé já o. Place a hand on your head make you pé já o. Broken puzzle lè wá rí ìtàjẹ́ ṣe àdúrà ńlá ní kùrú. tó fi rí dáadáa bẹ́ẹ̀ sí ta ni wèrè aláǹgbá olórí pupa tó gbé wá síbẹ̀ yẹn ẹ máa gbà mí ogbóbìnrin wa mo gbọ́kùnrin wa kí ló fi ń ṣèyàn. má gbẹ̀yìn wa obìnrin wo ni mo gbé wá ìyàwó lé mi kọ́ nìyẹn ó mọ ìyàwó lé mi ni. ẹ ìyàwó lé èmi ò ń ṣe obìnrin nígbà tí wọ́n fẹ́ wá sí mo ṣe sọ fún mi pé òun bọ̀ mí kájọ máa bọ̀ ń bí. Ah, stupid excuse nìyẹn o lè o lè sọ yẹn rárá ah, bí gbogbo fojú mi lílẹ̀ dẹ̀dẹ̀ mẹ́rin ni nà ọ́ ok kò sí wàhálà ó gbé wá ni o lè gbé lọ wàhálà yìí. torí kí ni. gbà ah, tó tí mo fẹ́ ni mo sọ yẹn nà ọ́. yọ kí ló wá fẹ́ sọ fún ìyàwó ẹ̀. ní ọkùn ẹ máa handle lélẹ́ mi ilé mi ni máa handle please let's go. ee máa kan tó dàbí alágbá lórí pupa wá sí ìgbà yẹn tẹ focus kí wọ́n dán máa lọ bó ṣì lọ. kó má lọ bá wọn kó bàtà my brother list tó ṣòwò bọ̀. you will learn to pursue ìṣọ́pẹ̀lẹ̀ tó bá ọmọ kan tó ṣe òṣì àdìgbére. you need to let let my belle people stay far away kó dẹ̀ máa lọ jẹ́jẹ́ tó bá fẹ́ rẹni tó fẹ́ gòkè. ayọ̀ fẹ́ ní fọ̀rọ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ dákun bọ̀rọ̀ ṣóyè. you need to jùbà ìhòòhùn sáfáyé ìyẹn gan ló ṣe kókó. ó wá bá wọn ké pé china yọ̀ fi kò mú ẹ láàdá láàdá my brother no relent keep us hustling hustle so pay bóyá oh, fọkàn balẹ̀ o certain pé o máa rí ìtajà ṣe it just depend on time o oh. It go give you one time o oh. It go give you what you need it go bless you you go see. jago pé jago pé. lè ṣe báyìí. mi tẹ̀ lè sọ pé ọkọ̀ báyìí ló ṣe ṣá. but you know what um, ìwọ máa lọlé ah. obìnrin ni wọ. màmá fiẹ́lẹ̀ sí ibà lóru yìí. màá sort it out màá pẹ́ ń lè work on it nísinsìnyí. o mm. sure. yeah yeah yeah I'll be fine. mo sọ pé nǹkan kékeré kan ló máa ṣe I'll sort it out. Mm. màá lọ lẹ́ntẹ̀. thank you ibo ló wà á mọ́tò mi takú sí ẹgbẹ́ national hotel. ẹ kálẹ̀ o ẹ rà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi mọ̀ bóyá iná ìdí ààrẹ bóyá mẹkáníìkì kan gbàdúgbò yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mọ́tò mi takú sí ni. ah mẹkáníìkì ibi tí mọ́tò yìí wà takú sí ìlú wa ń bà mí lẹ́rù torí bíbá yìí dangerous gan yes bíbá dangerous gan but ah kí mo lè ṣe fún yín o ẹnìkan tó máa ṣe é sì ni pé hòtẹ́ẹ̀lì ilé mi ti ń ṣiṣẹ́ so nǹkan tó máa ṣe é sì ni pé màá lọ pe àwọn boys wa àjọ ọ̀rọ̀ mọ́tò yìí sínú ọ̀dọ̀ wa tó bá dẹ̀ di àárọ̀ làwọn abayín ṣe bíbá dangerous gan kò sẹ́ńtà tẹ̀lé pé tó lè dá ìlú bẹ́ẹ̀ ni. ẹ ló bí pé ó ti yàtọ̀ sí bí mo ṣe rò ó yà mi ò rò pé mo lè wá sí ọ̀dọ̀ ẹ̀ lálẹ́ ibi tí mọ́tò mi takú sí yẹn àwọn sọ fún mi pé dangerous gan so hotel kan wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ bá mi tì í ká rọ síbẹ̀ ẹ bóyá màá sùn hotel yẹn tó bá tẹ̀ ti dàárọ̀ la tó bá bá mi sọ̀tẹ̀ àtọ̀ màá check ẹ̀ mi ò ní lè wá sọ́dọ̀ ọmọ lálẹ́ ok no problem no don't worry I'll be fine I'll be fine hmm. màá sùn bẹ̀ yeah. ok then alright alright. lè ṣẹlẹ̀. maybe kọ́ ẹ lè pe nọ́mbà wọn o. nọ́mbà tí mo ti ń pe switch off ló ń sọ fún mi. sorry madam. hello. o ní kí n máa bọ̀ nílé gbà tó fi mí sílẹ̀ ń bẹ̀yẹn tó lọ o wá ń sọ fún mi sí pé kí n máa bọ̀ ok mò ń bọ̀ mò ń bọ̀. sorry jàre madam. ṣé ẹ máa kí n gbé yín dé ibi tí mò ń lọ kájọ máa lọ. no ẹ má wọrí ẹ jẹ́ kí n fáìn mí ìsọ mi ṣebí ìyàwó yín ló pè yín yẹn. kò dé wá lé tó yẹn o ẹ wọlé ẹ jẹ́ ká jọ máa lọ. ṣé kò sí problem. no problem. ẹ ṣe. má dúró má yóò ṣe o kókó lọ́rọ̀ yìí o ta ló lè tú ló lè wá wí. irú kàtìkàtì wo lélẹ̀ yìí náà. yọmuyọ yọmuyọ. kó wá sùn sí yàrá who does that now tí máa wá embarrass obìnrin yẹn ń sìn wà ní mo embarrass ẹ. ṣáà má bínú sí mi kò ṣe pé bóyá mo ṣe intentionally mo rí woman ẹni ibi tó dẹ̀ dúró sí yẹn ibẹ̀ yẹn ó dangerous so òun mo ní kí n assist ẹ̀ so gbàtàdé dé bus stop ibi tó ń lọ àrọ́kadà àrẹ everything mo wá wò pé ah space wà nílé bíbá ẹ̀ ó ní mo ṣe ní kí n gbé wá síbí. ṣe ni kò gbóbìnrin wá sílé mi oríṣiríṣi la máa rí náà dẹ̀ dé ó dẹ̀ ń sùn ó dẹ̀ ń sùn. sọmọ náà tí ó yọ ṣe. sani máa yọ tí wọn kún mo bèrè lọ́wọ́ ẹ níbẹ̀ yẹn lẹ́ẹ̀kan náà o sọ fún mi pé kọkàn mi kò ṣe ní kàn mí kí ni máa yẹn ṣe nu bíbá yẹn what's the meaning of this. calm down calm down fún kí ni irú máa yí o tiẹ̀ lójú ti ṣá àwọn ò kọyán mi kéré gan o irú eléyìí ló wá ń bẹ̀ mí fi gagbága èyí tó jókòó tó ń wò bí ẹ̀pà yìí. Oh! so o ti ní plans ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ah because nígbà wo sígbà wo ló ti sáré pọkùnrin míì tó ti di pé yẹn wà nílé ah ó bá mi dẹ̀ máa ṣe báyìí fẹ́mi. ó dẹ̀ mọ̀ bí mo ṣe love ẹ tó you know I love you I love you and you know it. Gbẹ̀ngà. Yeah, rẹ yé. ọ̀rẹ́ mi tó òun fèsì gbogbo nǹkan tó tò ní. àbúrò rẹ mo bá òun kò turú kan báyìí nínú ilé ọkọ ẹ ò dẹ̀ dákẹ́ ò dẹ̀ silent ò dẹ̀ sọ fún mi láti jọ yìí ó sì máa ń gbérò ròyìn wọ́n sọ fún mi tó fẹ́ parẹ́ ni. but Eh? Yeah. you love him. Yeah. so dìgbà tó kùnrin kan bá pa ẹ́. Eh? marriage ò kì í ṣe do or die now To bá kú lẹ́yìn ó máa fẹ́ ìyàwó mi lẹ́sẹ̀kẹsẹ̀ ìyàwó mi máa wọlé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. lọ́pọ̀ it's okay. má sọ mi pé it's okay it's okay ẹ ń bí mi inú ó ń bí mi inú gan àtàrà tuntun sọ̀rọ̀ yẹn fún mi ṣe lórí mi tẹ̀ ń dàrú. ah ó ṣe sọ pé wá ọ̀rẹ́ mi ní ẹ̀nà mi lè má dé máa wù ẹ́ kí orúkọ mẹ́rin máa ṣẹlẹ̀ sí ẹ kí má lè sọ̀rọ̀ jẹ́ ká tẹ̀ fi yẹn lẹ̀ bọ̀bọ̀ jíde tó bá mi sọ̀rọ̀ ẹ̀yẹn kọ àbí kí lorúkọ ẹ̀. jíde náà ni. Jide, náà ni wọ́n lọ sọ fún mi pé bọ̀bọ̀ yẹn fọ́ fún ẹ kó láìkẹ́ nínú àwọn ọ̀rọ̀ tó dẹ̀ ti bá mi sọ mi kọ́ ti rí pé o ti fi sísẹ̀mù jí fún bọ̀bọ̀ yẹn ah, ah. a má ṣe pé mi ìṣẹ́jú mi ọmọ ògbóró ayé lèmi mi já mo já gan-an mo wọ́n ánú ayé gan-an abẹ́tẹ̀kọ́ra fún àbọ̀bọ̀ ẹ̀ mọ́ ra ó ṣeré fún ẹ kínú ẹ máa dùn gbogbo tẹ́mi tó yẹ kó ní sáfìsì ọ̀kẹ́ tí ò dẹ lóhùn tó ṣe pé tó ṣe pé tí ò rí ẹ irú bọ̀bọ̀ yẹn wàá fàmọ́ra ṣeré fún inú ẹ dùn. Dọ́lápọ̀ ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí báwo mo ṣe sọ̀rọ̀. etí mélòó ló gbọ́dọ̀ bá yàn gbọ́ èmi tí mo wà ní ọkọ kí n máa yàn lè. Oh, why now. ah ooo oh, mama sọ pé àlè àlè uh-huh. tó ń sọ ẹnu ń bí mi inú ah ọmọ mama sọ pé ọkọ ń yà lè oh etí mélòó ló ń bára gbọ́ sọ fún mi etí mélòó. Eh. bẹ́ẹ̀ ni olúkàlùkù ń ṣayé tiẹ̀ ni jọ́ntorí ọlọ́run ọkọ ewèrè yẹn má o ah. ọkọ ẹ̀yẹn tó mọ̀ àtìrìtẹ̀ yẹn tó ṣe bẹ́ẹ̀ ń tó rí ẹ̀yẹn rọra mú bọ̀bọ̀ jíde yẹn anytime tí o bá rí pé ara ẹ kún ó ní ìdìpé kọ́ fọ ẹ kọ́ mú ẹ kọ́ ṣe ẹ kọ́ káṣẹ ẹ sókè bẹsẹ̀ ẹ kò yí ẹ ọ̀rá pé bàbá yẹn mọ́ra kó fọ ẹ bí wèrè á oh, oh ti bí ẹ ṣeré ara ẹ á ti ṣe kí ni á ti wálẹ̀ tẹ bá jọ délé lálẹ́ tó bá kẹ̀yìn sí kó ọgbọ́n kẹ̀yìn sí. dọ́làpọ̀ dọ́làpọ̀ kí ni stress kí ni stress ẹ gan-an ah. ah kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí ó ò níbẹ̀ wọ lọ́rùn lọ́kàn o ah. ẹ̀ náà <laughs> I love my husband. Ah, love tó sọ̀rọ̀ o bóyá yẹn kan tó fi ẹ̀rìn rìn lọ́kọ̀. Ó dùn pé ah, ilé ó dùn pé ọjà lọ́ọ̀fù níbo ni lọ́ọ̀fù wà? Lọ́ọ̀fù ti kó sómi tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ ni, kò sí kan tó ń jẹ́ lọ́ọ̀fù mọ́. Jẹ́ kí bàbá yẹn ṣeré fún ẹ. Ó ń lù mí dọ́là pọ̀. ń lù ẹ́. Jẹ́ kó rún ẹ. Jẹ́ kó fọ ẹ. Jẹ́ kó la ẹ. Kí ni problem ẹ̀ gan? Oh ta ló fẹ́ bá mi já léde iná torí ọlọ́run oh wẹ́ tó bá kẹ́yìn sí ẹ̀kọ́ ta tó bá kó wájú sí ẹ̀kọ́ ta wọn ni kò tí ì ra rẹ̀ pa bọ́tí kò tí máa ń wà jìjì pé kó kẹ́yìn sí ẹyẹ gangan ni wọ́n lè bá mi fún ẹ̀jẹ̀ látẹ̀yìn ìdí ẹ̀ tó ti sẹ́lẹ̀ yìí wọ́n á lè yọ sí dáadáa. dọ́lápọ̀ sókè èmi nínú mi èmi ní mi rẹ́ ni fọ̀rọ̀ lọ tó wá jẹ́wọ́ ni mo wá fọ̀rọ̀ lọ ọlọ́run oh. inú mi bù gan ni ó oh. ṣe mo dúpẹ́ I love my husband. ó fi mí lẹ̀. àtẹ̀kẹ̀. Uh-uh, àwọn ah, ọmọ ìdẹ́ pé o mo bá ẹyin lọ́wọ́ àti irun ẹ̀ bàjẹ́ sórí gbogbo díẹ̀ tó bá jẹ́. tí máa ń gbọ́ bá mi kó fún ẹ látẹ̀yìn á yọ á sáré yọ ni ó rí ìyá láyé ẹ̀ ni tó rí ìyá láyé bó ṣe pé tó pé lójú rẹ̀ ó gbọ́dọ̀ kọ̀ọ̀kọ̀ ó máa yọ ni á tún dọ́bù. Ah, ah. ṣàdé. Kọ́sítẹ́nùkẹ́. Ṣé wà pa? Ẹ ṣẹ̀ ń bọ̀ ni. Mo ah, ṣẹ̀ ń bọ̀ ni. Mo máa bá yín yọ̀ Finally, ọ̀nà ti transfer yín lọ sí Àbújá. Hmm. Transfer báwo? Mo máa fẹ́ lọ fún official duty mi. Just a week ni mo fẹ́ lò. A week ẹ wò ná sinúkẹ ẹ mú ẹ má mú yẹn wá rárá irọ́ lẹ̀ ń pa mi tẹ̀ believe rárá. ṣé mo máa parọ́ fún yín ni mi ì parọ́ fún yín náà okay okay tí wọ́n bá transfer mi ṣé mi everybody ò ní mọ̀ ni gbogbo yín lẹ máa mọ̀ náà. àwọn nọ́ọ̀sì everybody wọn ló máa mọ̀ pé yẹ́tì wọ́n ti transfer yín lọ sí Abuja. Hmm. ṣọ́ra àwọn nọ́ọ̀sì yẹn lẹ̀ ń tẹ̀lé ṣe rí gbogbo nǹkan tó kàn wọ́n lọ́wọ́ àti tí ó kàn wọ́n lọ́wọ́ gbogbo ẹ̀ náà máa ń ṣọ́ káàkiri chọ chọ chọ náà máa ń ṣe káàkiri ẹ má dá wọn lóhùn o official duty ni wọ́n rán mi lọ fún o oh, ẹ wò ó ọ̀sẹ̀ kan péré. ọ̀sẹ̀ kan péré. ẹ eh, Àbújá lẹ̀ ń lọ ẹ̀yin náà ìmọ̀bi tẹ́ ń lọ ni Àbújá lẹ̀ ń lọ. àlẹ́ eh, wa máa wá miss yín báyìí. èmi gan máa miss yín ju bẹ́ẹ̀ ṣe ní èwo ọ̀sẹ̀ kan péré ni o ah, bá yín yọ ẹ̀kọ́ rere kẹ́tẹ́kì ara yín ẹ ṣáà bá mi wá nǹkan bọ̀. ẹ eh, no problem. ah ó dà bọ̀ ó ga o. ìṣọba kò ṣe má jà òye gbọ́ àwọn kankan ní ìta tí mi ń jẹ so torí ẹ̀ mo ṣe mú ìwà bóyá sẹ́gbọ̀n sí àbúrò ẹ lè open up nǹkan tó bá ń ṣẹlẹ̀ fún un. fine ìyàwó yín ti kú àdẹ̀lẹ̀ ní pé torí ìyàwó yín kú ń sìn kẹ́ fẹ́ lóbe fine ó yẹ kẹ́ fẹ́ lómi ìtẹ́jọ́ máa máa bímọ fúnra yín and èèyàn tí ẹjọ́ wà ní age range ló yẹ kẹ́ fẹ́ tàbí tẹ́yìn náà tún jù lọ tí ẹ lè jọ máa ẹ ti understand ẹ̀gbọ́n bọ nǹkan tí mo wá ń gbọ́ yẹn ó ti ohun um, rí bákan lára mi dó mi ò believe wọn mi ò believe wọn because mo trust mi wọn lárúgbó kan lè ń tẹ̀lé kiri wọn ní màmá arúgbó kan òun lè ń tẹ̀lé kákàkiri how true is that. ah o disappoint me. o ah. tí kì í bá ṣe pé o wà lára ọmọ kan tí mo like ni èsì tí màá fún òní dára ah. kí ni problem ẹ e? pé mò ń tẹ̀lé ìyá kọ̀ kíákiri ẹ eh? látijọ́ tí ìyàwó mi tí wọ́n sọ yẹn ti kú mílíọ̀nù nínú fámìlì mi ló mọ bí mo ṣe live ẹ the only thing tẹ wá after ni pé brother mi o i need money o kíní kan i need money o owó tẹ̀ ń sọ yẹn ṣé ẹ mọ bí tí mo ti ń rí ṣé sálárì twenty thousand tó ń fún mi ibi iṣẹ́ yẹn owó lérò pé mo jókòó tí àbí. jẹ́ kí n sọ fún ẹ o tó bá sọ fún ẹ pé mò ń fẹ́ ya eighty ninety hundred kò sí nǹkan tó kàn ẹ́ o. iṣu fúnra mi ni mo life mi láti live. Ah. I am old enough to live my life. She gba What ti between we still tí wọ́n by hundred thousand lọ́wọ́ mi ni ṣe sálárì yẹn ló rò pé mo ti ló rò pé mo rówó tí mo ti fún ẹ ni. wọ́n ṣọ́ra ẹ o tí like no, if not it's tí n bá fún ẹ kò ní dára rárá so kó mẹ́nu kó nu mọ́ta mi ò dẹ̀ fẹ́ gbọ́ mọ́ o ti gbọ́. ẹ̀gbọ́n ah, tí ẹ bá tiẹ̀ fẹ́ lo ìgbójú ah, èmi àti ọkùnrin sọkùnrin ẹ̀gbọ́n sàbúrò ó máa ní ways tẹ̀ máa fi ṣe náà àdẹ̀mbá yín sọ́nà agídí náà ni agídí kò dáa o kò dáa o. ó sọ gàngàn. nǹkan tí ò dáa ò dáa o èmi sọ fún yín gẹ́gẹ́ bí àbúrò yín kò dáa o arúgbó àṣẹ gbogbo àwọn young young ladies yẹn wọ́n ti tán wọ́n ti tán gbòòrò ni. ṣé èmi ni mo stubborn sí ni àbí wọ mo ní kó mú ẹnu kó nínú nǹkan ó dẹ̀ tún sọ again. tó bá mẹ́ni kó mẹ́ máa hẹ́tẹ̀ ọ máa hate ẹ gidigidi bí wọ́n yín bá ẹ sọ tó bí wọ́n yín rọra bá ẹ sọ tó gbọ́ ẹ máa hate o tó ti gbọ́ soup tí mo ní kọ́ ọ́dà fún ẹ ṣé o ṣe ń jẹ àbójẹ. ẹ̀gbọ́n mi jẹ soup ah. mi jẹ àtẹ́gbàdúrà ah, àwọn tó ń ṣiṣẹ́ sọ nǹkan tó wà very important ẹ ní kọ́nà jẹ soup wọn mi jẹ mi jẹ o. ọ̀rọ̀ yìí wọ́n bẹ́ẹ̀ láàrin méjì o. ọ̀rọ̀ yìí wá ń méjì. jíde. ẹgbẹ́ kí ló máa sí mo se lọ hospital nsin náà ni mo se ń báyìí. mi weekend yi ni. o mi weekend ah, ko possible travel lọ si Abuja. Abuja ke. ó sọ fún mi kó lọ sí Àbújá. ẹ wọ́n rán mi lọ sí headquarter. gba ló wá máa dé báyìí ah ah two weeks. Ah. ẹ bóyá tí n bá dẹ̀ dé nìyẹn o. ok tó bá dẹ̀ dé dẹ̀. all right ok take care bye. rí nǹkan tí mo fẹ́ tọrọ yìí inú mi á dùn tẹ́lá lè ṣe fún mi. ok. torí àwọn àgbà ní tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò da rúrun ẹrẹ kò ní jẹ́ ká sùn tí ọ̀rọ̀ yìí bá dé délẹ̀ tán ó máa fẹ́ tèmi àtẹ̀gbọ́n mi torí ẹni mo ṣe ní kò kọ́ wa báyìí. mo gbọ́ pé ẹ̀gbọ́n mi ń tẹ̀lé arúgbó kan kiri sí fine ìyàwó wọn kú a lè sọ fún wọn tí àwọn bá tẹ̀ dẹ̀ kú ṣe bí wọ́n á fẹ́ lómi ni kọ́ fẹ́ni tó tó jẹ́ ọtọ́jọ wà ní the same age àbí ẹni tó lò sí wọn so that wọ́n á lè gbọ́ra àwọn yé bọ̀ ẹgbọ́n mi ò ṣe o àdúgbò kan ló ń tẹ̀lé káàkiri o and mo dẹ̀ ti rí i pé owó wà involved ní nǹkan tó ṣẹlẹ̀ because ìgbà tí màá sí wọn jọ ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ bí owó bí owó ó wà nínú orí pé wọ́n lówó ń bẹ̀ ni ẹ jọ tó lò lọ ẹ̀yin nìkan ni mo mọ̀ pé ẹ close mi ẹ jọ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ jọ. wá um, òótọ́ ọ̀rọ̀ ló sọ inú mi dẹ̀ dùn pé àkíyèsí tó dá ni torí pé àfi sùúrù kò sẹ́ tó lè bá àwọn sọ̀rọ̀ náà bí o ṣe é ẹ̀gbọ́n kan ló ṣẹlẹ̀ gangan mo ti wáyé délé mi ò báyìí mo ti pé nọ́mbà yẹn pí kọ́ mi ṣùgbọ́n lẹ́yìn tí mo rí ìjọba níbi níbi wọlé o máa gbé omi lẹ́nu yìí o owó mi ni mo wá gbà o. ó yẹ kí wọn náà ti mọ̀ pé tí máa ti rí owó yẹn máa ti yẹ pé kó wá gbà náà ìgbà tí mi ti rí ni o ṣe rí kọ́ mi ah, máa fún ẹ máa fún ẹ ṣé mo sọ pé máa fún ẹ wò ó ṣe sùúrù ṣé torí owó tó ti torí ẹ̀ wà á sìn ló fi ríhàn tó tẹ̀lé kí hàn á. ẹ kẹ́ ti mọ̀ pé òbá ní tó bá dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni bóyá ṣe ń ká mi lára in fact ó ń bí mi inú gan mo ti try gan na mo ti pe pé wọn pick call mi na mo ti wá wọn kiri mi ò rí wọn wọn kàn sá fún mi ni. mo láì kòwé tó pa ẹ sórí àwọn yorùbá náà náà máa ń sọ pé tí wọn bá pòwe tán níwájú ní wàá fi tó tó ṣe bí òwe sí i àwa sọ fún ẹ pé wàá rí mi pa níbi tí wọ́n bá fi pòwe níwájú ẹni tó bá jù lọ bí ẹ kó rí nìyẹn. well no problem ọmọ tó ṣẹlẹ̀ wá fìyẹn yá èmi títí next week mo promise ọ máa sọ tí ó bá ti sọ máa sọ máa ń kó pè mí máa kó sẹ́ndì àkànnà bá máa sẹ́ndì kó sẹ́ndì. ọláyínà jẹ o tí wàá ṣe bẹ́ẹ̀ ni mi nígbà lẹ́rọ̀ o ẹ ṣe kàn sọ. àkókò pàwọ́ àti lára àwọn kọ́sítọ́mà mi kan níjà rẹ̀ gbọ́n wọ́n máa sàn yan yan ṣe yíyú lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀jọ̀ nítorí ọlọ́run mo mọ̀ pé ìnìkan lẹ wà yín best position láti máa sọ. ọmọ ẹ tí bá tiẹ̀ ní mi mọ̀ ń pa irọ́ ni bọ́ èmi àti ẹ̀ máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ no problem ṣe ṣe kọ́ fẹ́ kàn sí. àánú ah, <laughs> ilé ìgbọ́n mi ò tí ì mú tán. àwọn alóògùn kúrò ẹnu tèmi ti ń sọ pé kọ́ mú kọ sí wa o. <laughs> má yọ ọkọ àwọn ọmọ tì mí látara ọmọ ọfà yìí bọba mọ pé mo ti mú kiri ojútùú ẹ ti ká ló kẹ́ ọkàn yọ. ṣé ti má ti wà láwùjọ èèyàn ọ̀rẹ́ mi ní máa ń dùn àti tilẹ̀ àtúnṣu sì máa ní mo ń lọlé kò sówó lọ́rùn ara ni kò sókò kan lọ́rùn mi ẹ̀rẹ̀ mú obìnrin kò síbọ̀ èdè forí ti tó náà kò sọ ti dédé máa wà wọlé tí ọba ti lówó mu lọlé ìgbà lọ́ọ́ máa ti ọmọ sí ẹ pé my daddy what are we going to eat tomorrow wọn ti jẹta lẹ o àti wọn àbẹ̀rẹ̀ tààrọ̀ la gáàsì tán ojú ọsọmọdé kó wá béèrè àbíyàwó bùkátà tó wà lọ́rùn mi ọ̀rẹ́ mi bá ní seventy k seventy thousand má tiẹ̀ ṣe má inú mi á dùn má nílùú ọdún ìlọsùn. seventy thousand. yes. seventy ló ṣe ń gbọ́ tó mọ ọkọ̀ mọ́ mi bàdàdà. Ah, mo mú mímu tí mo mú pé for player not for enjoyment o wọ́n láti pàdánù rẹ ni o. ṣé bí àkáǹtì Kun. Kun. One twenty. Seventy thousand. Seventy yẹn Seventy, an máa yẹ kí n tàn ẹ́ kí tó rí sọ́ọ̀tì. Àìtó bí oṣù kan méjì. One twenty yẹn of seventy thousand. èmi ò yẹ ẹmu fún ẹni. ọ̀rẹ́ mi ẹ fún mi. owó náà ju bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi. yé w na mi ah, ọ̀rẹ́ ìwọ mo kọjú sí olóje. Ah! ọ̀rẹ́ kò sí wàhálà ṣùgbọ́n. o jẹ́ kókó dà fún Ibrahim ọlọ́wọ́n àbúrò ẹni ṣe báyọ̀ tẹ̀ jọra ni wọ́n tó ti lọ gbé wa o. now ó wá fẹjọ́ ẹ̀sùn mi gangan ni o ṣe ẹ tó ju ẹ lọ ló ń gbé ìyá kan ló ń gbé ilé kan gbogbo ẹ tó ìyàwó ẹ tẹ ẹ kú ẹ kó ní space tí ó bá ti wà ní space ẹ kó ti kó ti ẹ ṣe sùúrù kó fẹ́ tó tó kéré sí ẹ kíní kan gbogbo ẹ gbogbo níbi tá a wà yẹn ní ẹnìkan tí wọ́n fẹ́ disgrace ẹ̀ bẹ́ẹ̀ ó wá fẹ́ disgrace ẹ̀ nítorí àárín báàlì tó ti pariwo náà ni mo gbálẹ̀ kánú twenty thousand. Ah, fún olówó onídò onídò ẹ̀bùn. ẹ wo ọ̀rẹ́ ilé tá à ń sọ dùn ṣé wọn pé òun tó wà ní ọ̀rọ̀ tọmọ yẹn sọ ṣá bẹ́ẹ̀ ni à ń tóra ẹni bá rìn ká má tóra wa bá sọ̀rọ̀ ókè ìwọ náà wò ṣé o fẹ́ fẹ́ ìyá arúgbó yẹn ni plan wo lo ní fún ìyá arúgbó yẹn tó bá tiẹ̀ fẹ́ marry fún àyàwó ẹ̀ tí kò tó fẹ́ marry wàá wá ojú ẹgbẹ́ wa àbí ọmọ tó kéré sí wa wàá fẹ́ ewu ni arúgbó. Ah, omi ni. ọ̀rẹ́ ẹ ṣe fún ẹ lẹ́yìn ọ̀kan. mo sí <laughs> yé so ọ̀rọ̀ mi ò make sense. kò sí sẹ́ẹ̀sì bẹ́ẹ̀ kò sí sẹ́ẹ̀sì ọ̀lọ́kọ̀ọ́kan bẹ́ẹ̀ ṣẹ́ni ìwọ̀n lèmi kọ́kọ́ kọjú sí kí ló kọ́ fún mi lówó rẹ tó fún mi lówó rẹ dínà jọ̀ọ́ ọmọ kó tún lọ gbégún wọn kó kó lọ gbọ́mọ kan ló gúnwọ́ sí mo fẹ́ ṣe inú o fẹ́ ìyá mi o bàbá mi o àwọn àbúrò mi o wọn máa dà á láàmú lẹ́bí kan ló ń ṣe nà yẹ̀sọ́ yóò tí mo gbà ṣé wàá tọ̀ sí mo gbà yìí ṣé ni mo fẹ́ nà. ṣé bàtà rẹ̀ ti tó kò sàkóhàn bẹ́ẹ̀ wẹ́ kí gbogbo sẹ́sẹ̀ ti padà wà lé owó kíní bọ̀. ọmọ ara yé ọwọ́ epo lílá ọwọ́ epo lílá hi yes of course now jọ ní bíi six months sẹ́yìn ṣé gbọ́ ìwà yìí ṣẹ́gbọ́dọ̀ máa ń pa ẹ̀kọ́ àti ọ̀hún àtẹ́mi náà dẹ̀ máa ń ṣe ó ń bọ̀rẹ̀ mi mo ní ó yá mi seventy thousand sọ pé kí n ṣe kó mo fèsì mo mo fèsì náà ó ṣe yá mi wá wá wá wá wá wá ọ̀ṣọ̀tọ̀ lọ́wọ́ o má ti kọ́ ìdílé má má bọ̀ rẹ̀ jẹ́ o má ṣe tó ti lù ìdá o. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ jẹ wá sí ọ̀rẹ́ mi àwọn ọmọ yìí kà á.

hello báwo ni. i'm fine. o ti wà lábújá. yeah. Uh, guess what. what. Abuja lèmi náà wà báyìí. are you serious. hotel wo ló wà. amod hotel. amod. Uh, eh. tí n bá sọ fún ẹ pé inú compound amod yẹn ni mi wà báyìí kọ. ah no no no no no irọ́ ló ń pa àwàdé máa ń pọ̀ o mi ò mọ ìṣeré náà o. ok rúùmù wo ló wà. two oh five. two oh five ok fún mi seconds tó bá yẹ pé mo mọ ìṣeré ni àbí mo ń sòtọ́ mi náà. are you serious. fara ẹ balẹ̀ ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá wọn ní kò kí n garùn bóyá mo wà lábújá àbí mi ò sí lábújá just wait and see. Yeah? mo ń bọ̀ sí. jíde. jíde kí ló wá ṣe lábújá. mo mọ̀ pé ó máa wà surprise lórí mi. of course. kò sí nǹkan kan tí mo wá ṣe lábújá yorùbá bọ̀ wọ́n ní ibi tí ìṣúra ẹni bá wà ibẹ̀ ni ọkàn yẹn máa ń wà. kí ni ìtumọ̀ yẹn. àtinúkẹ́ gbogbo bó ṣe ń rìn ní àbújá yìí kò sí ìtì mi ò mọ̀ títí tó fi dé òtẹ́ yìí mo ah. àtinúkẹ́ mo nífẹ̀ẹ́ ni ìfẹ́ ẹ̀ ń pa mí bí ọtí please fún mi ní ààyè nínú ọkàn yẹn please. bọ̀ jíde mo ti sọ fún ẹ náà ìmọ̀ yìí gbà ilé ọkọ ni mo wà kò lè work yorùbá dẹ̀bọ̀ wọ́n ní ajá kì í rorò kó ṣe ojúlé méjì. tinúkẹ́ lóòótọ́ mo mọ̀ pé married woman ni ẹ but ah, obìnrin ni ẹ just give me a trial. wẹ́ẹ́ tó bá yẹ pé decision yẹn ẹlẹ́dàá mi náà mọ̀ pé mo try best mi wẹ́ẹ́ èmi fẹ́ máa padà nìyẹn. ọ̀rọ̀ yìí wọ́n bẹ láàrin méjì o. Hey, hey, hey,

tani mo fẹ́ pẹ̀lú ìwọ kan ṣẹlẹ̀ máa yá. Ah! ẹ gbà mí o máa yá máa yá tani mo fẹ́ pẹ̀lú máa yá. ọ̀rọ̀ bí ọ sí. ọ̀gá ìyẹn ni náà jíde èmi lèmi ń pè wọ́n tó gbé fún ọ ó ga jù mo rí ìmọ̀lá gègé kò sí wàhálà kò sí problem. bọ́n bọ́n sis ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ ẹ má bínú mi ò fẹ́ dá sí bọ́ máa dá sí o bọ́ èmi mo gbọ́ tẹ́lẹ̀ lára bọ̀bọ́ yẹn ẹ tẹ́fí wọn lọ́wọ́ ẹbí bọ́ ẹ ló wá ń dọ̀ spirit yín báyìí ṣé tẹ̀ bá rí i pé tí ò bá pè kọ́ yín ṣé nǹkan míì máa ṣẹlẹ̀ ni <laughs> ẹ wo yàlàyà kó má dàbí pé mo front ni o torí mi really understand nǹkan tó wà láàrin yẹn àti bọ̀bọ́ yẹn òun ló jẹ́ kí n máa kàn kí ló ṣẹlẹ̀ kí ló dé tí bọ̀bọ́ yẹn tẹ̀ ń jẹ́ kó máa dọ̀ yín kí ló dé tẹ̀ ń jẹ́ kó máa wé yín down ah ah sísẹ́ ẹ pọ̀ náà ayé gan o ẹ pọ̀ gan ẹ pọ̀ gan kó ṣerú bọ̀bọ́ yẹn ló yẹ kó máa wé yín down ṣé mo pé tẹ bá ti dọ̀ àgọ́ ti dọ̀ ọ̀ ni kí ló ń ṣẹlẹ̀ gangan náà. ajá òun kí déédéé gbò sísítà náà mọ nǹkan tó máa ṣe wọn ò ẹ má wọrí jíde ń yọ̀ ni ah, ah. màá ní kán fọ̀kẹ́ ọ̀ màá ní kán mẹ̀sẹ̀ ọ̀ màá jẹ́ kó yẹ irú yàn tí mo jẹ́ nǹkan tí mo tó tí mo kù màá fi hàn ah, ẹ gbà mí èmi lèmi ń pe jíde sí jíde ò dà mí lóhùn anyway ẹ̀yin girls ẹ gbé èrò jíde sí ẹ̀gbẹ́ kan iṣẹ́ tí mo pè ń fún ibi tí mo fẹ́ kẹ́ lọ mo fẹ́ kí ẹ fi ọpọlọ lọ́gàn ni. ṣẹ́rẹ́ ń tẹ́ fẹ́ lọ báyìí orí ẹ̀ máa ń jàbí aago ni o tó bá ti ń fún yín lámbà ẹ má lọ fọ o ẹ má lọ fọ sára o lákọ lákọ. láwọ bí ìbọn ẹ gbàgbé sísà kò sí wọn ẹ. wọ́n take me for granted mo fẹ́ máa máa yọ ayọ̀ pọ̀rọ̀ nítorí pé orí pé mo nífẹ̀ẹ́ mo láìkẹ́. Like ó fẹ́ máa ṣe bí wèrè ah ò mọ̀ mí o tó bá mọ̀ mí ni ò ní dánwò láṣà tó bá béèrè mi dáadáa ni wàá mọ̀ pé mi ò rán yàrá ìyá anybody àfẹni tí mo bá jí sọ̀rọ̀ àmọ́ nǹkan tí èmi bá nífẹ̀ẹ́ sí mo ò rẹni tó lè bá mi dù. sọ fún pé next target mi nìyẹn kó dẹ̀ bá ń ṣe dáadáa àjọni lórúkọ ẹ̀. òró tí ọjọ́ ńlá òun kìkì yòbó ọ̀dájú òun ló mẹ́rin fún àwẹ̀ láti mú ẹkún lẹ̀ nígbà tí mo rí pé mo láìkẹ́ tí mo rí pé ìyàwó ẹni máa jẹ́ ọ́sítẹ́kù fún mi mo mú kúrò náà ni mo padà nù bẹ́ẹ̀ mo wí tí ò sí nǹkan tó lè ṣẹlẹ̀ mo dáhùn tó ń ṣiṣẹ́ fún mi ní clean job tí kò sẹ́ni tó máa mọ̀ ọkọ lé mi tó ní owó lọ́wọ́ tó ní gbogbo nǹkan tó sọ mí jẹun tí mo dà ní ènìyàn nígbà tí mo gbọ́ pé ó fẹ́ lọ máa ní ọkọ obìnrin kan ń ta ó fẹ́ lọ máa fi mí pa máa níyàwó ń ta mo pa wèrè dànù. john àti mọra wá ń sìn mí ilé títà sí mo lè mọ irú iṣẹ́ tí mo lè ṣe mo mọ àwọn tó ń ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ perfect job tí wọ́n máa ń ṣe kò ń ṣe perfection yẹn nìkan clean job tí pé yàn kankan ní gbogbo ẹ̀ láìláì. mo ní àwọn iṣẹ́ tí mo fẹ́ gbé fún. You know me too well. Kò sígbó kan tó máa kí ó lè wọ̀. Nobody is difficult for me to bring down. ṣé gọ́vnà ni àbí senator. even American president tí èmi bá gbowó ẹ̀ máa hmm, I trust you. Is she tí mo fẹ́ gbé or ẹ, ọkọ move ni mo fẹ́ kó One. Tó bá ṣe tọkọ mi tán, Mama, máa fún ní details àwọn tó Hmm. And as usual, I guess. Mm-hmm. Um, so what do I offer you? Mo pàdánù ni kó lè mọ̀ pé kò sí nǹkan tí mi lè ṣe kò sí ara tí mi lè dá wà lọ ṣe òṣì káàkiri ọmọkùnrin tá a ṣe ń sọ̀rọ̀ yìí gan tó ń torí ẹ̀ bínú yìí torí tiẹ̀ mo pa pé kó bàbá ti tiẹ̀ lọ kí ni ráyè ti tiẹ̀ pẹ̀lú ẹ̀ náà o tún wá ń ṣe wèrè èmi á máa pè ẹ́ ó dín dín èmi ó dẹ̀ rí miss calls o ò tún pè mí padà ta ni ẹ́ gẹ́ẹ̀ tí wà tẹ̀jọ́ lọ sí Àbújá tẹ̀jọ́ ń travel káàkiri gbogbo ẹ̀ ni mo lọ kò síbi sí ojú tèmi yóò tó àfi nǹkan tí n bá fẹ́ mọ̀ nìkan ló kù. bọ̀yì tí èmi bá fẹ́ rí màá rí ara tí bá lè fẹ́ dá màá da tí òsèǹ tó lè dà mí dúró àfọ lọ́wọ́n ọba bó ṣe ń dán ọmọbìnrin ẹni inú ẹ̀ ń dùn tí màá ti bá padà nù ọba jókòó wàá ráyè títí mi àmọ́ tí o bá ṣorí burúkú kò take mi ní five seconds àti pa ẹ̀ dànù ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn kò jẹ́ kí orí ẹ̀ kó pé dáadáa tẹ́ bá rò pé ó máa jáde ń bí ó máa lọ máa rojọ́ kiri ó ṣe kinní kan mo threatening ni èmi náà jẹ́rìí ó ti mọ nǹkan tí mo tó ó ti mọ nǹkan tí mo wọ̀n ó ti mọ nǹkan tí mo lè ṣe fún yàn abọ́ ọ̀nà ah, dán wò ló bí ọ̀kẹ́rẹ́ lọ́dọ̀ wò lọ sọ fún wọn ta pé mo jọ̀bọ sí ẹ kó wá rí mi wò bí ìran wàá kọ̀ dúró báyìí wàá wá rẹ̀ tì ní ṣó ló ya òde ni má jókòó jẹ tó bá jókòó jẹ ó má fojú sunkún ẹ five minutes mo sọ fún ẹ jẹ lọ jíde. bó a ṣe bó a ṣe. tó gbé wọn láìkẹ́ wọ́n máa ṣe bí wèrè òkè wọ́n máa ṣe bí ọkùnrin olóko ti arrive lórí burúkú yín bá sì rò pé sí wa ok ebi lọ́mọ máa ṣe ṣìnà ta máa bá yíyẹ jẹ òní ẹ̀wọ̀n tó máa fi kú mú. èmi ò ní ẹ pa bá fẹ́ gbogbo òṣì tó ń gbọ̀n bí jẹ́lì yìí màá ti pa ẹ̀ dànù kí ṣe é stupid ass. Mixes any understand? Jago trust in you. No, me first time you teaching Wow, pretty. Jẹ́wò jẹ́wò jẹ́wò jẹ́wò. Ẹ̀rù fine. Máa ìlú nonsense fún wa. Ẹni kọ̀ mí. Hello. Hello. Àbọ̀ gbọ́ nǹkan tí mo gbọ́ ń sìn. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní Tinúkẹ́ kú. Ó kú kẹ̀. Ṣé ó sick ni kí ló ṣe? Kò sí ikú, wọ́n kàn pè mí náà sìn ni wọ́n ló kú. Wọ́n náà máa sin lọ́la o. Wọ́n máa sin lọ́la yìí. Mo dẹ̀ ní láti wà ń bẹ̀. Kú kẹ̀ pẹ̀lẹ́. Sis, ta ló kú? èèyàn kan sì wà important ló kú kọ́ ló ń fọ òun kẹ kó fàyè ká wà ẹyọ kọ̀ọ̀kan báyìí òun lọmọ wọn yọ. ẹyin yẹn wà important ṣé kò sá ní affect àwa ṣá. affect àwa lákọ́lá wa kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ affect ta ni wo ya fọ́tò fún yẹn gbé wáyé sí báyìí. kí wàá ló tó kú òun bẹ́ẹ̀ bá tiẹ̀ lè gbárùkọ bẹ́yẹn ojú mi ò lè gbà. ojú lè fi ṣe lè gbà sí ìyanu ti tó ó ti tó ó ti tó kí lóde máa ṣe báyìí ó ti tó iṣẹ́ máa fi eku para yín. Ha! Kàbíyèsí ọlọ́run mama Kenny ó ti tó ẹ má mama Kenny. báwo wá ni. Ah, wọ́n ti sín sí mi. ọkọ rẹ̀ ọjọ́ ajínà síra wọn àní rí ogun àkófà ọlọ́dẹ fọwọ́n kẹ́ wọn ṣé ká máa lọ ẹ lọ wọlé. ẹ wo bí ọ̀rọ̀ jí ọ sí trust nobody ọ̀rẹ́ ènìyàn ayé lè hó ènìyàn ayé lè hó. retí èèyàn ni. èmi ò retí èèyàn ṣé wọ́n retí èèyàn ni. jẹ́ kí n lọ jẹ́ kí. ẹ tani níbo kí ló ṣẹlẹ̀. okú àbẹ̀yàn èèyàn pé méjì ni nínú ilé mi kí ló kú ṣẹ́nu lẹ́mi. òkú dà ẹni tó ń wọ̀nyẹn òkú o ìwọ rò pé ó gbọ́n ni àyà gbọ́n ògúgbè gbọ́n ògúgbè ń tiro àyà ń tiro ni sórí gbogbo nǹkan tó rí yẹn àwa náà dàbí ọgbọ́n ni o. ṣé pé woman yìí ló ń kutu gbogbo tú yìí tó le tó yìí ṣé pé ó dé spirit tó level yìí àfáà ah, tó jọ mí lójú o ah, ẹ wá wò ó pẹ̀lú gbogbo nǹkan tẹ́ wá sọ̀kalẹ̀ yìí o advice mi fún ẹ̀yin méjèèjì ni pé kéèyàn tètè fìlú ìsílẹ̀ ni kí ikú mi bá kẹ́ lọ settle down sílùú mi o. ó dàbí pé o mẹni tí mo ń sọ ẹni tó ń pa kúkúrú tó ń pa gíga tó yẹ pé ó desperate débi pé anything tó bá fẹ́ achieve ó máa rí pé òun achieve nǹkan yẹn ni kò sí ibi tó fẹ́ sá lọ ní abẹ́ ọ̀run yìí tí ò ní rí ẹ. irọ́ o ah. Ah. ó yà wèrè tó yẹn. Ah ó lẹ́yìn pé o mẹ́ni tí mo sọ. ẹni ṣe rí bí ọ̀rọ̀ ṣe rí sí wọ́n ní tí ọ̀rọ̀ bá kanlẹ̀ tó bá kòkè ó tún níbi kan tá a máa ń gbé plan ní láàrin àwọn olùgbà mẹ́tẹ̀ẹ̀ta plan ṣe lè túfọ̀ mi. túfọ̀ túfọ̀ àná wàhálà. it's very it's very simple ó simple gan. Mm. yeah bí ti báwo. ok jẹ́ kí n ṣàlàyé fún yín ṣe rí ó ní oògùn kan tá a máa ń lo àwọn momin drugs tá a máa ń lò fún twelve hours wọ́n máa níyàn ti kú ni. no yes yes tí n bá lo oògùn yẹn fún twelve hours máa kú yeah ẹ̀dẹ̀ máa lọ sinmi ẹ̀dẹ̀ máa invite woman yìí wá síbẹ̀. Si wípé mo ti kú. o dẹ̀ ṣú ọ̀pẹ yẹn lè work out ṣá. kò dangerous ó easy gan ó wá kù sẹ́yìn méjèèjì lọ́wọ́ bẹ́ẹ̀ mi mi ò ṣe ní bọ́ pátápátá because tó bá ti kọjá twelve hours àwo lọ ni o i'm telling you. ìtọ́jú òde rò pé kí níyàn ò ní bu ara wọn ó mọ work ṣá kò dé risk. dọ́là pọ̀ kò risk fọkàn ẹ̀ balẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ni iṣẹ́ mi ni now that is why tí mo ṣe sọ pé ó kù sẹ́yìn méjèèjì lọ́wọ́ láàárín twelve hours tẹ́ ẹ̀ bá ti fẹ́ kẹ́lẹ́ mi gbà. ká tètè wá síbẹ̀ ní kíákíá ká tètè wá mú gbé e. ṣé ẹ mọ̀ pé èmi nìkan lọkùnrin tó wà láàárín wọn. wọ́n mọ. wẹ́ ọlọ́run á fún wa ṣe. máa work out. ó simple èmi ló yẹ kí n máa jáyà náà ṣé bí you love me. I, ah, I ah, sure now so much. you too. I love you so eh, much. Ẹ eh, eh, ṣe báyìí. <laughs> My friend. I love you <laughs> too. Sábà ti fẹ́kẹ́ mi mi lọ pátápátá. Èmi ò ní. It's very simple. Èmi ò tiẹ̀ ní lọ. A máa ṣe. A máa ṣe. Agbára ah, náà. Kò rántí ọjọ́ ńlá o. Níwọ̀ sẹ́mi lábẹ́ ìfẹ́ tí mo bẹ́ẹ̀ lò. Ìfẹ́ òṣìwò kì í bá ṣe sọ fún ẹ̀yà dọ́gbọ́n sẹ́nà ṣòro kò gbọ́n ni àwọn tó gbọ́n ju ẹ̀ lọ bẹ́ẹ̀ la sọ fún ẹ. ṣé wo mọ̀ wípé kò sí béèyàn ṣe lè gbọ́n tó láyè tó máa gbọ́n ju olódùmarè lọ. <laughs> wo ọ̀rẹ́ mi ọpọlọ ò ní dáhùn gbogbo ẹjọ́ tá à ń bẹ ọ̀rọ̀ yẹn òun ni o àwọn tó máa bá wa dájọ́ wọ́n ti wà ń bí agbé wọn wá bí ni bẹ́ẹ̀ ni ọ́fíìsà ọ́fíìsà ọ́fíìsà wọlé wọ ẹjọ́. kò tí ẹ bẹ wa. ẹ so ẹ̀yin náà tún ni àbí oh nice one so ẹ̀yin lè wà nínú ìgò tí ẹ̀ ń jẹ́ gin àbí bọ́ pẹ̀lú gbogbo wàhálà tẹ́ fún wa ṣe lórí ọ̀rọ̀ ti ọkọ yín so àṣì ẹ̀yin ni igi wọ́rọ́kọ́ tó ń dáná rú àbí no problem you are under arrest can you please move. ẹ jọba move torí ẹ gbọ́dọ̀ sọ anything tó bá sọ anything mi bá òun làwọn àlò against in court of law ṣe ti gbọ́ ẹ move ẹ move. ọjà kì í ṣọ́ọ̀kù má yẹra fún un kì í ṣe òkú iṣó ẹ̀yin náà ṣe fẹ́ kí máa tẹ̀lé wa bọ́ta rẹ̀ ẹ já lọ lóṣù ẹ lè ṣò. àtúbọ̀tán ni kò rọ òun lọ fi ń ṣe kò rántí ọjọ́ ńlá o kìkì yòbó ọ̀dájú òun ló ń bẹ́ríkún àwẹ̀ kò rántí àti ìsúnmọ́ o kò rántí àtúbọ̀tán o ìfẹ́ tó ń bẹ́ríkún ló ń rò ìfẹ́ gbígbóná tó lè mú ni kó máa pa ni. Yongo. Ndamito. Yeah, yeah, yeah, yeah. Wow, wow, yeah, yeah. Yeah, yeah, yeah, yeah. Wow, wow, yeah, yeah. Yeah, ayo, kò ṣe é lọ dúró afọwọ́fọ́fọ́ kì í dúró kọ́ gbèǹgbè wúyọ́. má dúró ikú lé dédé ọlọ́kìnrin ti kàjá ojú tó lé o. àwa lọ lọ́pẹ́ wa mà lọ lọ́pẹ́ o. ẹ wá lórí bàbá. ẹ wá wọṣẹ́ bàbá láyé wa. àwa mà lọ lọ́pẹ́ o. ọlọ́run àwa lọ lọ́pẹ́. <laughs> ẹnu ẹpẹ́ wa kò ní kan. ọpẹ́lọpẹ́ ẹ̀yin méjèèjì nínú ayé mi. Ah, ọlọ́run. mo ti há pátápátápátá sí ọwọ́ arábìnrin yẹn ah, ẹ wo àfi kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ni ṣùgbọ́n òun rò pé òun nìkan lòun mọ géèmù play bí kì í bá ṣe pé géèmù tẹ̀yìn méjèèjì play ah obìnrin tó jẹ́ pé ó desperate bẹ́yẹn tó ń pa dúdú tó ń pa pupa kí ló tún kù tí ò lè ṣe láìfù tèmi gan bí mo ṣe wà yìí láìfù mi gan ò safe mọ́ lọ́wọ́ ẹ̀. obìnrin yẹn ya wèrè gangan ni o nítorí kí ni kí ló fẹ́ tó le tó yẹn tó dẹ̀ mú gbogbo ohun ẹ̀mí tó ń pa pa pa pa bẹ́ẹ̀ yẹn obìnrin tó fi ń ṣépè fòbìnrin ni kì í ṣe obìnrin tó yẹ pé kéèyàn káàdé lọ́nà báyìí kéèyàn dúró tì eré ni kí ló ṣẹlẹ̀ àbọ̀tà ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ti wá gbogbo ògo. ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. ó ṣetán fún wa ni bàbá ṣetán parí ni o àṣẹ òkè ló dẹ̀ bá wa parí ẹ̀ ọlọ́run. ojú gbogbo ẹ̀ lọ́dọ̀ lápọ̀. ìwọ ni mo fẹ́ bẹ̀. fún kìnnì. bẹ́ẹ̀ ni kó bá mi bẹ ọ̀rẹ́ ẹ̀ ni ìgbà tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ yìí kí ló tún kù bá mi bẹ kó gbà mí sínú ayé ẹ̀ ah, bá mi bẹ ẹ̀. Ah. jíde ó dẹ̀ sọ̀rọ̀ yẹn nù mí dẹ̀ dùn lọ sísàlẹ̀ ah, kí ló tún kù yẹ kéyìn méjèèjì mọ̀ wípé ọba wa yìí ọba elétò ni ó tó ni o ọba máa ń tó gangan ni o ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín sábàbí ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí sábàbí ló jẹ́ ìrìn àjò ẹ̀dá láyé yìí ọlọ́run dẹ̀ mọ́ ọlọ́run ti ní ẹ máa kọ́kọ́ jọ ìrìn àjò yín lọ́tọ̀ọ̀tọ̀ kẹṣẹ tó wá máa tó wá pàdé ni ẹ má jẹ́ purọ́ fún yín ọlọ́run kọ́ yín pọ̀ látòdì ọ̀run ni o ẹ ọ̀rọ̀ òun kọ́ ọlọ́run kọ́ yín pọ̀ gangan ni o ah ah ẹ̀yin méjèèjì jọ kàgbá kó marriage yín yẹn ni. anyway kò rí bó ṣe rò yàn ṣó mọ̀ pé gbogbo táìmù tá à ń sọ̀rọ̀ ẹ̀ ọkọ mi ṣì wà láyé ọlọ́run sọ pé tásìkò nǹkan ò bá tí ì tó kò tí ì tó ni o ká nígbàgbọ́ wípé àsìkò ṣẹ̀ṣẹ̀ tó ni. Jídé I love you so much. ó ti tán irọ́ o àbí ọkọ tẹ ti ṣe bó ṣe ṣe ìyàwó tẹ náà ti ṣe bó ṣe ṣe kí wàá ní kókó kémi lè di kékeré dìbò mọ́ra ẹ̀ fúnra ẹ̀ náà ni. ẹni lọ́jọ́ ayọ̀ mi kù. tiẹ̀ gbọ́ tiẹ̀ pọ̀. Yongo. Ndabito.

gàjà ojú tó lé o. lọ́mọ náà pẹ̀lú ẹ̀kú. wọ́n kó lọ́rọ̀ yìí o tí o ṣe tó. kókó lọ́rọ̀ yìí o tí o hàn sẹ́nu wọ́n. àgbà kó fẹ́ ní fẹ́ kú o ikú dàdàdà dàdà ń tẹ̀ kó. Hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, afọwọ́fọ́ lọ́kọ̀ kì í dúró.